ẹ jẹ́ ká ṣàyè rè o káyé ba lè ṣe wá rè níṣe ní kẹ́ ẹ ṣàyè rè o káyé ba lè ṣe yí rè. ayé lókun ayé lókun ènìyàn ló sá o àyàfà tó lè tẹ́rẹ́ fẹ́ni ó máa yé létí ayé yé. ayé ìjára ayé ìjára ayé ìdára ayé ìdára ayé ìdára ayé ìdára ayé ìdára. torí ẹni abínibí ń dání o. ẹni abínibí ń dání. kò sénìyàn mọ́ kárẹ́ ní bá rìn. ó jọ mí lójú ẹni tó mọ̀ ni ló ń ṣe. ẹni abínibí ń dání. ọ̀pẹ̀ yìnbọn inú rẹ̀ lélẹ́gbẹ̀jẹ̀ ṣe wá. inú tí ẹ jàre má bínú ẹ máa bá wa ṣe èmi ní next year hmm. àdáde ìpẹ́kọ́ tó dé ni wọ́n pẹ́ gan-an tàbá ti dé tètè ọ̀rọ̀ yẹn. Daddy. Oh, good morning. How are you? I'm not good, Daddy. Why? Why? Why? Daddy, daddy, why? Why, daddy? Ládùúgbò gbogbo surprise package tá a fẹ́ fún yín lánàá. Mo invite àwọn èèyàn wá sílé pé ká surprise yín lórí birthday yín. Daddy, why tẹ ṣe bẹ́ẹ̀ fún wa? Ẹ ò wálé ọ̀ṣẹ́ nìkan. Ẹ kàn fọ́ọ̀kì everything up. Why, sir? Kí ni mo ṣe ti ojú òrèrè náà? ṣe dandan ni kí n wálé tẹ bá fẹ́ ṣe birthday fún mi ní. Oh. for the past ten years àjọ ń jókòó nu ilé à ń fòdìgbòdì à ń fìdígbòdì ṣe birthday ni ẹyọ ọkàn tàná yẹn tí mi ò tí mi ò dúró ṣe ń lé ẹ jọ ṣé bí mo ṣe lọ ṣe ń ta yẹn ó burú jù. ìfà tó burú jáì kí ni mo gbélé iná àdánlọ́jọ́ bẹ́ẹ̀ dẹ́ àwa ìfilé pọtí àfọ̀nàrọ́kà. àṣẹ kéèkì àdáná àyè bẹ́ẹ̀ tàn yàn pé ká ṣe surprise birthday party fún ẹ àti ẹ̀wà rí ẹ rárá. I my phone we couldn't reach you. Sweetheart, she be tí in ò sí ilé ẹ̀ṣá she don't don't call me kí n wà you can do that birthday party for me behind me you do it on my behalf now. bọ́lá ti ń ṣe irú ẹ̀ pẹ̀lú ọtọ́ máa ṣe bẹ́ẹ̀dẹ̀ ọ̀yọ́ bíyà. bọ́lá ti ń ṣe irú ẹ̀ dáàdì dáàdì bọ́lá ti ń ṣe irú ẹ̀. ok ah, orí máníjà yẹn ò pẹ́ ni. hello máníjà n gbọ́ kí ló dé tó ń fi fóònù lé mi káàkiri náà ẹnu wúlò tell me why ẹ̀hẹ́n so what títí tẹ̀ ń bá ti wá lù nǹkan dandan ni àwọn èèyàn ẹ̀ṣọ́ àwọn èèyàn yẹn ìwọ ò lè attend sí wọn ńgbà tí èmi ò tí ì dé yẹn can't you attend to them lò tó bá fi pé o lè o wà capable kó o ṣe àwọn iṣẹ́ yẹn kó o dẹ̀ handle àwọn visitors tó fẹ́ rí mi Look, I will fire you because I hire and fire. Oh yes! Ọmọ tó yà ṣe drop drop drop drop kúrò lórí line fún mi jáde. Eléyìí ò capable na láti handle office now. Ah, dandan ni kó rí mi ní tí bá travel out ńkọ́. Tí n bá sí country ńkọ́ mi let's take for instance kí n má sí country. Fuck. Ṣé wàá òkè ṣá? Wọ́n òkè náà. Mánéjà ẹ pé láti bí iṣẹ́ ó sọ pé ten o'clock ó náà client kan dúró díẹ̀ lọ́fíìsì oníkó attend sí wọn ṣé òun mẹ́kún àwọn client kan wà jẹ́ pé ìwọ gbogbo ló fẹ́ kó attend sí wọn why you do your business like this. ẹ wò mami why you do this. ìgbà tí dájú ẹ ti lọ ṣe bẹ́ẹ̀ dé ń ta gbogbo adé wà ń lé dájú lọ ṣe bẹ́ẹ̀ dé ń ta. I am okay. I am okay. It's your mommy that is creating problem káyé ba lè ṣe wá rè Good morning, how are you? Good morning, sir. Um, good morning, yes. Kí lorúkọ tí you know. náà? Mr. Agbọ́láhùn, sir. Okay, well. Mm-hmm. Anyway, whatever. So, phone secretary in here kò sọ ní kò summon everybody wá sí ọ́fíìsì mi now mo fẹ́ ní meeting pẹ̀lú everybody every member of uh, staff okay. no problem. go and do it now now ni o kì í ṣe ìdáhùn aṣèrọ̀bọ̀ rẹ̀ bí káàkiri do it now now now. Oh, okay sir. Uh-huh. don't know àbòsí no problem sir. go ah, ẹ sọ fún wọn. Mm. Uh, gentlemen and ladies, uh, I thank you for coming around for this meeting. Sorry I had to disturb your works, you know. I know you, you guys are very busy, but then you just spare me these few minutes to just discuss with you. First of all, I appreciate your contributions to my birthday. I thank every individual that came for that party and those who brought gifts. inú mi dùn gan. you're eh, welcome sir. nǹkan rẹ báyìí náà ni a máa máa bára wa ṣe. àmín eh, àmín. oríire náà ni yóò jẹ́ fún gbogbo wa tá a bá ń bára wa ṣe kọ̀ọ̀kan tí inú wa bá mọ́ síra wa. congratulations once again. <laughs> thank you. but then a tún dúpẹ́ lọ́wọ́ àwọn kan tó yẹ pé láì sí ní party floor láì jẹ́ pé wọ́n wà ń bẹ̀ wọ́n fojú wọn rí wọ́n dẹ̀ report negative things káàkiri gbogbo nǹkan tó positive ń bẹ wọn ò ríro àfi negative things wọ́n sọ pé jà wà bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà kí ló kan anybody ibi tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́ ẹ̀ fojú rí ẹ̀ sí report everything. mo tiẹ̀ gbọ́ pé tí obìnrin bá ń ṣe àbòsí oh yes obìnrin ló nìyẹn ẹ jọ ń torí ọlọ́run èwo ni tọkùnrin gbogbo ẹ ni mo gbọ́ o gbogbo ẹ ni mo gbọ́ pátápátá ẹ jọ̀ọ́ mo fẹ́ mo fẹ́ wọ̀n ni anybody nínú yín tí n bá bá pálapàla lọ́wọ́ ẹ̀ pé ó ń sọ̀sọkúsọ káàkiri ẹ wo position tí mo wà i can hire i can fire i will fire anybody tí n bá bá pálapàla lọ́wọ́ ẹ̀ ìṣọkùnrin ní ìṣobìnrin ni i don't care. sir awokunrin ò kí ń ṣàbòsí sáà ọkùnrin wo ni o ṣàbòsí ara ẹni kò mọ àwọn mọ àwọn tó ń ṣàbòsí tí ẹ ló mọ yes. má tiẹ̀ dá lóhùn nǹkan tó ń sọ kò make sense tọkùnrin bá ṣàbòsí ṣàwòbìnrin la wá ń ṣàbòsí ni and to the best of my knowledge sir yeah. everybody nínú company yìí we love you so dearly and we will never do no such thing at all. hod ara ẹni kò mọ because ah, kò sí evidence nílẹ̀ pé ètò ìṣẹ̀lẹ̀ yìí gan ọkùnrin kan ló sọ. So let me tell you guys this business kì í ṣe pé wọ́n ṣe àwa àwa la ni business yìí èmi ni mo dẹ̀ wà nídìí ẹ̀ anything tó bá dẹ̀ wù ni mo lè ṣe oh. ẹmọ tó take me signature sacked I can sack anybody <coughs> bẹ́ẹ̀ ni mo sọ please you can go. Thank you very much. Uh, we are so sorry. Sir. No, no, Keep your sorry. Keep your sorry. Go, go, go. Ah, àbòsí ló pọ̀ jù. Ah, big bell let us. Another CC dey go. Me, sir. No, no, not I'm not talking. Oh, okay, sir. Ah, ah. HOD, I'm not oh, talking to you. Oh, okay, sir. Talking to the wise one. No, I'm not there. Bọ́ni mi ní lọ. Irú àwọn ìsọkúsọ ọ̀rọ̀ wo ló ń sọ? Ṣé o fẹ́ kó bá mi ni? Kí kó bá ẹ bá wo? Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí, àwọn ọ̀sìn máa mọ̀ pé mi ni mo sọ fún ẹ náà. Bọ́ọ̀lù ṣe ń ṣe báyìí. No, no, no, you don't talk like that jẹ́ kí ọ̀hún tí ọwọ́ ojú bá ń ṣe pé yẹn jẹ́ ká fi ojú pé nǹkan tó pé tójú ń ṣe ò dáa. ilé ètò ṣe ń club ṣì wà ń bẹ o tí ì yanjú yẹn tó ń lọmọ ọmọ tọmọ ń lọmọ bí ejò tí wọn ló ṣe báyìí tó ń ṣe báyìí. mo máa ń jẹ káyé bẹ́ẹ̀ bọ èmi ni mò ń ṣe bọ́ọ̀dé so mo ní right àti bẹ́ẹ̀ni bòdì jò ó tó bá máa sọ yẹn wọ́n máa rò kó ń jò ó ni ìwọ náà jà ń bẹ̀ yẹn ìwọ náà ìwọ náà wo tó sórí ìjà tó jà ń bẹ̀ yẹn ká ní òjà ń bẹ̀ yẹn ni à ní ní reason for meeting ta ṣe èmi mo kúrò ètí ìbí wọn ìwọ ni ìwọ ni olójú mi ìwà ìyẹn náà ń sọ̀rọ̀ mánéjà ń sọ̀rọ̀ ó jẹ́ ó wí ló ń ṣe báyìí ló ń gbáwájú ló ń gbẹ̀yìn. ẹ kí ló fẹ́ sọ náà. ẹ má wọrí àṣírí yín máa tó tú. ẹ ní mánéjà. bẹ́ẹ̀ ni. ṣá máa bọ̀ láti ṣe jẹta mo ní kó bá bọ̀ ẹ i'm talking as a boss. ẹ kí pé nǹkan tó bá dà ó fẹ́ ní nǹkan kí ló ṣe ẹ̀ ẹ́. I don't know I don't just know nǹkan tí mo kàn retain ni pé Mr. Adéjàre pè mí sọ fèsì ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ gbogbo àwọn wótòwótò tó máa ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n pé máa máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ó kàn ń sọ gbogbo ẹ̀ ó ṣáà ń da lúrú pọ̀ mọ́ ṣapa òfin mi ń wó obìnrin òfin mi ń wá àwọn èèyàn mi tí ẹ lè define nǹkan tó ń try láti sọ ọ̀ǹtí tó fún mi lẹ́tà. bọ́lá o ò lè dìde fún yàn ní lẹ́tà o tí ò bá nídìí kó ronú sí nǹkan tó ṣe dáadáa o tó bá jẹ́ pé nǹkan tá a máa lọ bẹ̀bẹ̀ ni ah, sarah ẹ̀sìn ká má parọ́ ìka ọjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ká ní Mr Adéjàre ló ní ọ́fíìsì kó lè má wùwà tó ń wí náà kó lè má jáyé fàmílì tèkì ń datọ́ yìí náà òun nìkan lá pẹ́ dọ́fíìsì òun nìkan náà lá máa gbọ́ kùrùkẹrẹ lọ́tún lọ́sì àfimẹ́gbọ́n nìkan ló lójú tó fi ń róbìnrin àti pé gbogbo owó olówó ló fi ń ṣe fàájì pẹ̀lú àwọn obìnrin nígboro òun dẹ̀ kọ́ ló ní ilé kọ́ ló wọ́n ti ẹ̀fọ́ nì wọ́n lérò wípé bóyá mi ò rí gbogbo bó ṣe ń lọ nínú iléeṣẹ́ yìí wọ́n tún wá fẹ́ máa fi system máa toast mi náà èmi ò dá wọn lóhùn o mi ò gbà fún wọn o rò bí a mọ̀ gọ̀. ó máa fowó tọ̀ ẹ́ ayélayé owó kí ni èmi. Ah, ah. kí ni fún gbogbo ilé láàárọ̀ kùtùkùtù monday. Ah, Mr. Aderoju I am highly disappointed in you so irú ẹjọ́ báyìí ló wá ń rò ló ń tẹ̀lé ló ń rò ẹ́ eh? you are a grown complete woman you should handle such issue with maturity what's the big deal ṣé gbogbo tó ń sọ ìṣó dí sálárì ẹ lọ́wọ́ ni oh oh ṣé o rò pé wọn nìkan lọ̀gá ń kọnu sí nínú ọ́fíìsì ni oh sorry to disappoint you sórí èmi gangan fúnra mi tó ń wò yìí àìmọye ìgbà lọ̀gá ti fẹ́ get down tí mo rán fi maturity tí mo fi gbé everything ìyẹn ṣe big deal now because kò disturb salary mi kò lè ní kí n má ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ èèwọ̀ ni ẹjọ́ tẹ wá ń tẹ̀lé tẹ̀ ń sọ ọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù monday ah, ah. mr gbọ́láwọn I am highly disappointed in you as well because ọkùnrin lẹ́yìn ah, iṣẹ́ pọ̀ ní ọ́fíìsì ní tẹ́ máa ṣe as a matter of fact mo ti expect kẹ́kọ́ àwọn iṣẹ́ yẹn wá fún mi kí n lè forward ẹ̀ ẹ̀ dẹ̀ wá bíbẹ̀ bẹ̀rẹ̀ sí ní rojú ẹ̀ rojú ẹ̀ rojú ẹ̀ rojú ẹ̀ máa fún yín query o ṣé àpẹ́ ẹ̀ kí gbẹ́ pèèyàn ló ní kanra tí bá fún yín query ṣe ẹni ẹ̀ máníjà yẹn ó ti burú jù ó ti ń kanra jù gbogbo èèyàn ló ń ṣẹ́ I don't like all this this is a workplace it's a serious business I don't want this I don't ẹ kú àpérò. ṣe ti rí nǹkan tí mo sọ ẹ bọ́ bá ṣe jáde ọ̀rẹ́ sì máa kọ fún èrì máa fọwọ́ jẹ no problem no problem no problem ma no problem. bá gbé fáìlì lọ gbè wá. Ah! Ah! Bọ́lá. Ah! ṣáyé ń ṣí ẹ ni ṣó gbádùn báyìí ṣé kò sí nǹkan kan nínú ọpọlọ ẹ. bọ́lá ṣé nǹkan tí wọn náà tún máa. jọba gbé bọ́lá jọ obìnrin la gbọ́ pé ó ń ṣe èké èwo ni tọkùnrin ọkùnrin bá lé ilé onílé ọlọ́nà ó ń ṣèké mi ìrírú ẹlẹ́rìí kẹ́ ẹ̀ ah àwọn obìnrin gangan wọn ti ẹ̀ ń ṣèké mọ́ gan wọn ò ráyè tẹ́nibọ̀dì ó wá jẹ́ ìwọ ọkùnrin onílé ọlọ́nà wo jẹ́ kí n sọ fún ẹ. bọ́lá o ti wá di ọ̀kọ́ dédé dánimọ́ báyìí o ó ti ṣèké ó dẹ̀ ti jèrè so ebi ò gbọdọ̀ pa mí kò dẹ̀ gbọdọ̀ pa ọmọ mi nínú ilé kó mọ nǹkan tó máa ṣe sí i ó ti gbọ́ kó yá mọ nǹkan tó máa ṣe sí i ọkùnrin èké. bọ́lá bọ́lá. ayé ayé ayé ìjàrá ayé ìjàrá ayé ìjàrá ayé ìjàrá ayé. torí ẹni àbínibí ń dání o ẹni àbínibí ń dání. kò sénìyàn mọ́. ẹ ilé nàìjíríà o ṣàfojú yín sọ́nà o agbára Ọlọ́run ah olúwa ṣe wọn ah ilé làbọ̀ sí mi oko àbí. <laughs> àbẹ́ ẹ̀rí báyìí ṣé a máa sọ pé kò dá báyìí ẹ́. ẹ̀tọ́ mi ni mo ṣe so ẹ̀tọ́ mi ni mo ṣe so nígbà tí n bá sọ pé mi ò ṣe ta ló fẹ́ ṣe ọ̀pọ̀ àwọn èèyàn wa táwọn ẹbí wọn bá ń fowó ránṣẹ́ sí wọn pé kán bá wọn ṣe nǹkan dáadáa kán bá wọn ṣe wọn ò ní í ṣe èròǹgbà wọn báyìí ò ṣe tún ní wálé ló máa wà lẹ́mìí wọn tí n bá ṣe irú ẹ̀ ara mi ni mo pa bí ìbádẹ́rẹ́ kan wọn lè ṣe ìyá mi ẹ ṣe ẹ padà sílé wa náà kò ní já sábàámọ̀ fún wa ta ló. ìyàwó ọmọ yín ni ìyàwó bọ̀sùn. ìyàwó bọ̀sùn rè máa kẹ́ni máa kẹ́ni bàbá ẹ lójọ òun náà mójú lọ sọ́jà orí mùdùmùdù nítorí wà nú ẹ̀yìn ọkùnrin méjì ló máa bí tí ò bá jọ ọkùnrin méjì kí yá mi pè mí ọkùnrin méjì ló máa bí bó ṣe wáyé àdìgbò fọlọ ọ̀rẹ́ ṣá wọlé wẹlé wẹlé mi bá wà bá ń dẹrù má bá ń dẹrù lọ ẹ ẹ ẹ ẹ kéde kéde torí ẹni àbínibí ń dání o. ẹni àbínibí ń you are welcome sir my name is uh, oyelesi adekunmi storekeeper sir. my name is omosewa aderoju sales executive sir. ah well uh, mi ò ní gbà wá lákòókò orúkọ tèmi ni Jayola Bakery the CEO Chegov Group of Companies. So, I'm the rightful owner of this company. so gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ kó tó di pé mo dé gbogbo ẹ̀ lèmi ti rí. Oh. so mo wá fẹ́ aṣọ yín pé gbogbo lapses yẹn pátápátá òun ló máa wà corrected. ẹ̀yin náà tún wá free láti pè mí kẹ́ bá mi sọ̀rọ̀ anything tẹrípó lè mú development wá kẹ́ bá mi sọ. <laughs> nípa ti àbúrò mi fúnra rẹ̀ bó ṣe wà ẹ adéjàre ẹ mọ̀ pé òun náà ti ṣe iṣẹ́ ribiribi ó ti try. ah ó try gidi. he's still part of this company okay. he's a solid pillar mm. but eh, mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ pé. the original owner of the company is here. Thank you very much. That's just it. Uh, well, it's so good to have you back, sir. I mean, as the manager of this great organization, on behalf of the entire staff, I want to say welcome back, sir. Thank you very much. Thank you very much. Thank you very much. Thank you very much. That's all right. That's all right. That's all right. ó wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. ó ṣe o ó ṣe. Ah, ah, darling àwọn èèyàn ṣe wá burú báyìí náà ah. kí tó ń lẹ́ẹ̀ka tí máa fi ojú olóore wọn gógi. ó ti ṣe ó ti ṣe. tami ipò olúwa fẹ́ kí wọ́n wà báyìí. ah mo dààmú gbálẹ́gbẹ̀ẹ́ nìyẹn mo ti dààmú gbálẹ́gbẹ̀ẹ́ alóníkan lọ wá ọ́fíìsì kékeré kan fún mi nísàlẹ̀ kì í ṣe lókè o nísàlẹ̀ pé kí wọ́n wá ọ́fíìsì kékeré kan fún mi nísàlẹ̀. ọ́fíìsì kékeré. nísìnyí mi ni mo bí owó ṣe ń jáde mi ni mo bó ṣe ń wọlé gbogbo à ń sáyìn à ń ṣe kínní ẹ̀ mo ti jìnnà sí gbogbo bẹ́ẹ̀ mi àti àwọn account officers wa bá ṣe close mi báwọn close mọ́ owó kankan ò ní já sí mi lápò mọ́ kó máa wo ọmọ aráyé o. ẹgbẹ́ gbòó bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o sir good afternoon sir. yeah yes eh, yes eh, ẹ sì ni ó tún gbé fàlì padà wá bá mi lẹ́yìn tí mo ti sọ pé kó kọ́kọ́ gbé wá fún yín pé kẹ́ append signature yín kémi tó parí iṣẹ́ mi lé lórí ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò yé mi something like òun ò rí òun ò tẹ́ wà or something ọ̀rọ̀ yóò ṣáà yé mi ṣáà mú wá ni pé àbí kí ló ló ṣùgbọ́n olóòrọ̀ ọ̀gá. ẹ má bínú sá actually CEO's office ni mo ti lọ wò yín lókè tẹ́lẹ̀ sá mo ti gbàgbé pé mo ti gbé yín wá sí ọ́fíìsì kékeré níbí báyìí sá. CEO's oh, eh, office ló ti lọ wò mí mo gbà pé wọ́n ti gbé yín wá sísàlẹ̀ ní ọ́fíìsì kékeré ẹ̀yà ọ̀dà kí ni wọ́n á lè ṣe fún yín báyìí. Eh, mo fẹ́ kí ẹ append signature yín kí n tó parí iṣẹ́ lórí ẹ̀. Eh, látìgbà tí CEO yín ti dé ẹ̀mí ìlú ló dà tẹ́ gbé fáìlì wá síwájú mi tẹ́ ní kí n append signature. ẹ sà ẹ mọ̀ pé wọ́n sọ wípé ẹ strong pillar lẹ́yìn náà ṣì jẹ́ ní company yìí ẹ ṣe wò pé. tẹ́ bá ṣe tán láti sign file ẹ mọ̀ bí tó yẹ kẹ́ gbé lọ. <laughs> tani ẹ. sorry sir. <laughs> Eh. Sorry, sir. Yeah, it's uh, manager. Sir. Manager. Sir. Àdàbà yín ń kò gidi bíi pé ẹyẹlé mi ò gbọ́. Bẹ́ẹ̀ ẹyẹlé mi gbọ́ o títìrì ló tìrì. Ó kì í ṣọmọdé o. Ó yẹ kó mọ̀ pé dídà ló dà lọ́mọdẹ́gbẹ́. Ẹgbẹ́ ò kì I am so sorry. Don't worry everything is still under control sir. níṣẹ́ ní kẹsàn-ayé rè o ayé balẹ̀ ṣe yí rè ayé lókun ayé lókun ènìyàn ló sá. àgbà tó ń dókè mẹ́sì tó kò lè gbọ́. ọkọ mi ṣé ò ló ń rò látàárọ̀ ni kò dé jọ má rò ó. ṣé kò tó rò ní bébì nígbà tèmi wà nípò ọ̀gá <laughs> ta ló jẹ́ gbéná ojú ẹkùn láì ṣàwọ̀ ọ̀fẹ́ <laughs> ta ló jẹ́ obìnrin wo ló jẹ́ dúró níbi tí oró ti ń gbé ọkùnrin kò máa dáa kí òun lówó rí kó máa wà ní mọ́. Ah, ọlọ́run tẹ̀ ní ṣe tiwa bẹ́ẹ̀. Ah, kò dáa ó bẹ́ẹ̀ dà kí ọmọ ní rárá tẹ́lẹ̀ ju kó wá ní kó máa wà ní mọ́. Ademi. Eh? Joe Maru. Kimaru. Maru. Guru. Forget all about it. Hmm. Èyí tó dáa lọ́lọ́run wá ṣe. Èyí tó dáa lọ́lọ́run wá ṣe. Bẹ́ẹ̀ni. Ojú ayé péjọ, a ò mẹ́ni tó fẹ́ ni o. Ọ̀pájìlá o, ọ̀pájìlájìlá, ọ̀pájìlá, ọ̀pájìlájìlá, ọ̀wọ́n rí onílé ló máa rè àjèjì ó mẹ́sẹ̀ ẹ̀bẹ̀ àjòjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ olóyin ara mi mo kí yín kò kí yín gbogbogbò ẹ̀yin náà dá mi lóhùn gbàgbàgbà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo. ara òye òye ọmọọba ṣé o ṣe tójú rẹ kọrin lọ́wọ́ tó le tó báyìí ṣé lórí ọ̀rọ̀ tó sọ iná lọ́wọ́ akojú kó báyìí ńgbà tó ti dọdọ mi ó yẹ kọkàn rẹ wálẹ̀ lóòótọ́ bí ìgbà téèyàn fi ojú olóore gúngi ilé tó sọ̀rọ̀ rẹ̀ yìí ló sí béèyàn bá sì fojú olóore gúngi kò dáa. ẹ wo ẹ̀gbọ́n mi tẹ bá rí wọ̀sí àti ìtìjú tí ojú ọkọ mi rí ní kọ́ńpìnì yẹn kì í ṣe kékeré o gbogbo àwọn tí ò tó gbéná wojú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń fọkọ mi ṣe ẹ̀yẹ́ mà ni. sórí bí ńlá bá gbé èèyàn sánlẹ̀ àwọn kéékèèké bẹ̀ mo máa wá gorí ẹni ah, àmọ́ mo fẹ́ kó o fọkàn balẹ̀ ọ̀sán lọ bá ń dá dé òru lóòrò ń dé tiẹ̀ bá a bá wá ní fọ̀tẹ̀sùn àtọ̀sùn àtòru lolúwo dá dé tiẹ̀ ó mọ̀ wípé o lẹ́gbọ̀n kan mọ mi di tèmi fi wá ni pé yorùbá náà ló máa ń sọ pé àkílẹ̀ ni ní mo sàn ká mo kíkan. ẹgbọ́n mi ẹ̀ lè wà láyé kí ojú mi máa rí gbogbo rádaràda rédèrèdè yìí ìwọ sì ti pọ̀ ju. ipa tó ń kó bí n bá ń sọdún fa téèyàn ò dé torí nígbà míì tí wọn ò ní lérò owó tó sọ pé kí n gbà bàbá sọdún fátán àwọn èèyàn mi wọ́n wà kóra wọn jẹ́ ọmọ ìyá dáadáa ni àbúrò rẹ yìí o pàápàá ní púpọ̀ lógun àmọ́ sọ̀rọ̀ rẹ gbogbo gbà wo iṣẹ́ kan bẹ tí n ó ṣe fún ọ tọ́mọ̀ wípé lẹ́yìn ayé ayé kan tún wà bàbá pèsè iṣẹ́ ìkàlẹ̀ tán ó tí mo bá dé àmọ́ kó tó di pé n ó fàṣẹ ilé ọ n ó wọ ọkọ rẹ tí ó wà lórí ìdúró báyìí tí wọ́n náà dúró á wà. á wà. a ó máa wà ṣe wà. ó di tó tó bá tó tó ohun àfàdẹ́sẹ̀ ni o ó di tó tó bá tó tó ọmọ kú ayé ibi tó mọ̀ mí ẹ̀yẹ bẹ̀ ń dárò mi kèrègbè olórúkọ méjì àgbè níjẹ́ ọmọ alákẹ́tẹ̀rí pé o ẹ̀yin ọmọ alákẹ́tẹ̀rí pé o ọmọ aláwòrì jiyọ̀ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ ní níjù bí iná bá búrẹ́kẹ́ tán ọmọ níjù tiwa ò gbọ́dọ̀ sójó mo rántí pé nígbà tí ojú ń kún apá ńjọ́ kìnìún àná ẹ̀yin lẹ́sà gèdè fápá tójú òfin kún apá mọ́ nígbà tí ojú ń kún ẹsẹ̀ ẹ̀yin lẹ́sà gèdè fẹsẹ̀ tójú òfin kún ẹsẹ̀ mọ́ jùmọ̀ kẹ́rẹ̀ẹ́ ọmọ inú ilé yìí ni ọmọ tí ó bá gbọ́n á gbọ́n sínú ilé èyí tí ó bá gbọ́ á gọ̀ sẹ́yìn ọgbà inú ilé lòún gbọ́n sí. gbogbo tí n bá sì ṣe fún lónìí kó júṣe fún un. wo jùmọ̀kẹ́ ètò ti tò iṣẹ́ ti parí ẹ fọkàn yín balẹ̀ ògùn bẹ láàrin yìí o. mo jẹ́rìí. ooru tẹ́hùn gò lẹ́yìn iṣẹ́ yín nù ẹ wòrò. ẹ̀gbọ́n mi nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ èwo ti kòkò bí kòkò bíi ti báwo. báwo kò fẹ́ kókò jà. ọmọ nǹkan kan òkèwé sórí àṣẹ̀ṣẹ̀ kóògùn màjèṣin tó bá gbọ́ kúrúkúrú ogun ló ń wò lẹ́yìn n ó paná kan fún yín láàrin tó ṣe wípé ẹ mọ̀ wípé ògùn ń bẹ láàrin yìí ayé sì ń bẹ ń bí pẹ̀lú. adarúgúdù o adarúgúdù o adarúgúdù o adarúgúdù mo fẹ́ kó o sáré tètètètè wá adarúgúdù olóòní darúgúdù mọ́ mo wá ní báwo ni fún ọmọ onílé tó ṣe dénú aláǹgbá ó sì lóòní darúgúdù mọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ àṣàmọ́. ẹ má sọ̀rọ̀. Oh ẹ má sá o ẹ má sá jáde o bẹ́ẹ̀ bá sá jáde ọjà lẹ́ ń lọ igbó tọrùn bó kun yánu ẹ má jáde o. wọ́n ní ká má jáde wọ́n ní. Jùmọ̀kẹ́ yétiri sọmọ mi ni sọmọ yìí adaruku ah. dùnú adaruku dùnú <laughs> ẹ fọkàn yín balẹ̀ adaruku dùn o adaruku dùn ó yá tẹjú mọ́ mi kó wò mí dáadáa ó pààrọ̀ àyè rẹ lónìí àwọn tó mọ̀ ọ́ bá lọ rè tó mọ̀ ọ́ bá ṣiṣẹ́ ó yá adarúgú ni o àìbá gínígíní mi ti gbé ti ń jágbe ọgbọ́dọ̀ ẹnìkan bá yégéjègé lọ́rùn ọ̀básá bẹ̀rẹ̀ síbẹ̀. ó délé ibò mi tó tún wọn gbélé adarúgú dùn. ó ti padà sáàyè rẹ̀. ẹ sọ pé ìmọ̀ tó máa rí ibi ìmọ̀ ló ti jáde. ẹsẹ̀ bóòrù lásán ni ntọ́ wí ni bóòrù lásán ni mo gbé lẹ̀ ntí ń bẹ́ nú ọrù yìí alájà kan nìkan lè jà n ò koríki rẹ̀ tán àmọ́ tó bá bẹ̀rẹ̀ sẹ́ tán tó bá bẹ̀rẹ̀ sẹ́ tí ìwọ orí bá dìde pẹ̀lú náà tán ẹ̀ ríran wò Jùmọ̀kẹ́ ètò tó ń gbó lẹ́yìn ẹ wà lọ́ọ́ rè pèsè yàrá kan níbẹ̀ lẹ́mọ̀ gbé kòkò yìí sí o níbi tẹ́nikẹ́ni ò ní sí tó ṣe gbé kòkò yìí nìkan. Ah, ah, ọkọ mi ó pọ́sibú. kò pọ́sibú nínú ilé o bó ló fẹ́ gbé sí ẹ sàn kò pọ́sibú jàre. ẹ bó ṣe jẹ́ yàrá tiẹ̀ á gbé sí. níbo. wà á mú sọ́dọ̀ mi náà. ibi tó bá ti rí ká gbé sí tó bá ti lè bá gbé bẹ́ẹ̀ eh. àmọ́ gbà tẹ́ bá gbé síbẹ̀ tán eh, eh. nígbàkigbà tẹ́ bá ṣe tán láti ránṣẹ́ ẹ pe adárúgúdù lẹ́ẹ̀mẹ́ta ìwà aràn ní ní tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ yàn kan bá ń dín in yín lọ́wọ́ ẹran oníṣẹ́ sí ẹ̀rọ onítọ̀hún ẹ̀ bá ké bọ́ bá sì ń gbá yénu wọn ẹ gbọ́ gbogbo ṣé mi ìbọn bá tún wá wù yín ẹ̀yin ẹran ìránṣẹ́ yín ló jẹ́. pé ká máa pè ránṣẹ́. ẹ máa ránṣẹ́. èmi wò pé bóyá ká máa wá pè ń bì báyìí. kẹ wá pè mí. n ò fẹ́ sọ nǹkan mi tí o ta ọwọ́ wà lára yín. ẹ jẹ́ káwa máa gbé lọlé. àárẹ̀ kò ránṣẹ́ lẹ́ni tàbí wàá fẹ́ pè ránṣẹ́ bójú òru ni o àpè ránṣẹ́ bójú àárọ̀ kùtùkùtù ha yìí. ògbó àtọ́ ẹ̀ mọ́ ìránṣẹ́ ni bu aṣọ rẹ ọmọ inú ilé yìí lòun àmọ́ bẹ́ẹ̀ ti ń wò yìí ohun ẹlẹgẹ́ ni o ẹ mọ jò fọ o ṣé mo pé gẹ́gẹ́ ńlá kẹ́yìn adìyẹ gẹ́gẹ́ ńlá gbáwòrán ẹgbẹ́ gẹ́gẹ́ ni o kò gbọdọ̀ fọ o ó yá tùmọ̀ bẹ́ẹ̀ yá súnmọ́. ojú ayé péjọ àwọn ẹni tó fẹ́ ni o ipa kan ò nípa kan láàrin láàrin àwọn ẹni tó fẹ́ ni o. Darugudu Darugudu okoko Adarugudu. Darugudu. Ah, lọ sílé ìjà yọlá kó lọ dárúgúdù tó tọ́ àti tó yẹ sílẹ̀ kéde lè ní sinmi. ìdánwò ayé ó kéré ó tóbi o. kò má ní jẹ́ tàwọn àgbà kan mọ́. ìsàlẹ̀ wọn lókè lè wà. bẹ́ẹ̀ni. àní rẹ̀ mọ́ lágbára ọlọ́run. mo fi ọ̀rọ̀ ṣe tí mo ṣe lọ́wọ́ èmi ò mọ ohun mo ṣe o èmi àti jẹ́yí ọlọ́jọ́ sọ báyìí ọkọ mi ò gbà mí sọ báyìí pọ̀ mí ẹjọ́ yẹ sunkún mọ́ ẹjọ́. ìyàwó mi ò ní ti gbogbo eléyìí àìsàn làáríwò ẹnìkan kiri tó lọ́jọ́ ṣe ó kàn pé ikú yìí ó bá wa lójijì ni wo àgbà nǹkan tó lọ́wọ́ bá ṣe ni o ọ̀bẹ géni lọ́wọ́ aṣọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe tó bẹ́ẹ̀ ṣe o. why why now God why tó jẹ́ pé aláàánú mi ìwà jẹ́ kí n kópa just like that ngbà tí irú àwa wà ń bẹ jẹ kó kúkú fi wá replace ẹ uh-huh. yes na ó abiru wà láwọn ìdílé yìí sí mo la fẹ́ máa yà sí sí ah, àti jẹ àti. ọkọ wa àgbà tẹ̀yìn ṣe léyìí báwo lẹ ṣe fẹ́ kí mọ́mí ṣe fẹ́ fẹ́. wo wo wo fi bàbá yín lẹ ẹlẹ́ran ara ni o ti gbọ́ ìyàwó mi kékeré ìwọ ni mo ní bá sọ̀rọ̀ wo bó ṣe wà tó yẹ kí àyín àgbà kó mójútó òun nìyẹn n tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí ní tààlẹ̀ bọ́ lọ́wọ́ bá ṣe sí. ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọnù ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe. olùwà ìpéjọ àwọn ọmọ ẹni tá a ṣe o. ayé ló ṣe sábàbí o. àyà sọnà sílé polómi wá. cheers victory. àyà kò lè wájà. stand up for the champion, for the champion. Stand up. Hey. Eh, we now, oh, oh, oh. We now, hey, we now, oh, uh, oh, uh, oh. Uh. We now, hey, How dare you, know we do. We now, got that, got that, hey. Yes, sir. Are you a winner? Eh? Oh, darling, make it sweet, baby. Ah, oh, that? Darling. Dúpẹ́ lọ́wọ́ ẹ. O Oh, oh, oh, oh. Oh, ní aya rere lẹ́dí ọkọ uh, uh. Oh, oh, oh, oh. Oh, ọkọ. Rere ló dẹ̀dẹ̀ ọkọ. Oh, oh, oh, oh, ṣé màá lọ so ọkọ mi ó mà rọpẹ́ dùn àwò tí mi ò bá ṣe fún ẹ ta ni mo fẹ́ ṣe fún ẹni tó bá fojú àná wò kú ni ẹ bọ́ra bọ́lá aṣọ jayé ọlá fojú àná wò kú ẹ bọ́ra dẹ̀ ti bọ́lá aṣọ dànù dànù. ṣe hmm, tó sọ pé. ó ní ẹni tó bá rí àyà rẹ̀ tó túmọ̀ sí wípé aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ o nítorí olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ la jẹ́ <laughs> ah, ọkọ mi. Darling lẹ́yìn almighty ah. ìwọ ló tún kọ́ ìwọ ni màmá jí bọ̀ láàárọ̀ ah. tí bá ti jí bá ti jí bá kó kúnlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ olúwa mi. ó le tó yé ni. ó le jù bẹ́ẹ̀ lọ. ṣebí jayọlá ló fẹ́ ká pa ọlẹ mm-hmm. ti pa ọlẹ ti kú. mọ́mi bí oṣù mẹ́rin oṣù márùn-ún tó ẹ máa ń jẹ wá lówó nìyẹn o ẹ ní bílíìfù pé last month mo ṣe gba salary January. ẹ ẹ ló ṣe wá nìyẹn. ó ti sọ wa náà torí ẹ̀ ni mo sọ fún àwọn ọmọ mi tó ní kí wọ́n ṣàlàyé fún yín pé tẹ̀lé bíbí kan fi wá sí ah, kò sí wàhálà ibi iléeṣẹ́ dádì náà ni ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ náà ló mójútó ìgbà tán ah, báwo ló ṣe ní rí. bàbá ah, ẹ mo bí ẹ fún un bí ẹ fẹ́yàn méjì káàbọ̀ kọ́ mi pẹ̀lẹ́ báwo ni pẹ̀lẹ́ ọkọ mi wo àbúrò ẹ Dọlápọ̀ ó ní ibi táwọn ti ń ṣiṣẹ́ wọ́n lè má sanwó oṣù márùn-ún oṣù mẹ́fà fáwọn mi ò iṣẹ́ bẹ́ẹ̀ so ni mo wá fi ní kó jẹ́ kó dé pé so ibi iṣẹ́ wa lè fi sí ibì kan lọ́dọ̀ yín bẹ́ẹ̀. Hmm, yẹn simple ló tọ́ ó dẹ̀ tún wá difficult díẹ̀ torí pé ṣe mọ̀ pé iléeṣẹ́ ń sìn láìpẹ́ láì àwọn kan máa take over so bóyá ẹ jẹ́ káwọn yẹn ṣetán tó bá ti tàti handover léṣe fún wọn tán èmi akọ́jọ́ kọ́ mọ̀ ni pé àbúrò mi kan wà tó máa ṣe ń bẹ̀rẹ̀ tán. àwọn bẹ́tà kò jẹ́ kọ́ mọ̀ bẹ́ẹ̀ o kò sí problem fún mi ó láti rí àyè lọ́dọ̀ yẹn ah, ah. kò sí problem. Ah, ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ ó iṣẹ́ ẹ̀ ni ó di dandan kó ṣe ó láti sọ fún wọn bẹ́ẹ̀ ni á fi ẹ́ síbi tó dáa. ó ní problem ó ní problem. ó dáa ṣeun kò sí wàhálà ó ti rí sí ó ti rí kò sí wàhálà bó ṣe wí yẹn kò sí wàhálà ni ó dàpọ̀. wàá tún máa rí lọ́jọ́ mi. o ti lọ o ti ẹ̀dùn jẹ́ nǹkan a ó ti mọ àwọn ọmọ mi wọn lé. ó dà kò burú kò kí mọ́ mi ẹ̀ o kò kí o kò ṣe ó dàbọ̀ o báwo dẹ̀ ni gbogbo ẹ̀ báwo ni ibi tẹ lọ um, ṣe ti yanjú ẹ̀ ṣé ó wà òkè. Uh, everything wà òkè mà àwọn ọ̀gá ìsìn ẹ̀ wọ́n ti ṣe gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe lágbára ọlọ́run tó bá máa fi di next month ó yẹ kí wọ́n ti kó ba everything. ó dà bẹ́ẹ̀ but uncle adéjàre ń kọ́ ṣé kìí ṣe wípé o máa dàbí ní wípé ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀ ṣé mọ̀ pé òun ló ti mójútó complain bàbá yẹn tipẹ́tipẹ́ kó tó ti pẹ́ yìí gan dé kó má dàbí ní pé bóyá ń gbé nǹkan gbẹ̀yìn òun. no no no a gbé anything gbẹ̀yìn òun <laughs> mo jẹ́ kí wọ́n mọ̀ wípé a máa ta iléeṣẹ́ fún àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa inú àwọn náà dẹ̀ dùn sí i wọ́n mi yẹn kàn sọ bẹ́ẹ̀ ni ah, wọ́n ti ń ṣe bọ̀típẹ́típẹ́ ò mean anything o ah, ṣé ẹ má jẹ́ kí iṣẹ́ iléeṣẹ́ wa dàbí orílẹ̀-èdè kan tó jẹ́ pé àwọn arúgbó arúgbó arúgbó náà máa ń ṣe olórí wọn títí títí títí ẹlòmíà ibẹ̀ ló máa six ló máa kú sí oríṣiríṣi wọn jẹ́ kí àwọn tó jọmọdé tó tún lè fọpọlọ ṣe kí ni kí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ ẹ má jẹ́ ká ṣe yẹn kò sí problem ẹ má rẹ. ẹ ṣàmì sọ pé gbogbo everything ẹ fi tó wọn létí. no problem àwọn náà mọ ọ̀nà inú àwọn náà dùn sí. Ah, torí mi fẹ́ kíkù sínú wà ní ọ mo má dàbẹ̀ pé ìbákan ṣe ti gbọ́ ọkọ mi ọlọ́run á fún yín ṣe agbára ọlọ́run ẹ̀ ní ṣìrìn ìbọ̀sọ́wọ́ ọlọ́wọ́ ìtùnú ìtùnú wà kí ṣe. Eh, yes sir lọ́yà náà ti wá ń bíbáyìí sir. okay. All right, Apala. No problem, sir. Yeah. Okay. There sir. Um, Uncle Adéjàre ní pé àwọn sick díẹ̀. Wọ́n ní ká máa bá mi tún lọ pé àwọn ilé wa. Mi ti ẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́. Ó kàn máa rí rẹ̀ màlẹ́rẹ́ àlásán náà lọ máa jẹ́. Ẹbí mi ti eh. Eh, báyìí. Ẹ tiẹ̀ dúró náà. Nǹkan tí ò yí bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ nígbà tí bọ́ọ̀sù tó lóun fẹ́ ta ilé iṣẹ́ bàbá o ah, ṣé olùwà ìyá dẹ̀ lajú sílẹ̀ tí wọn náà dẹ̀ wà láyé kọmọ ẹ̀kú dẹ̀ máa ta dúkìá bàbẹ́ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní sojú wa kò yẹ ká gbà láyè ah, àbí. Oh, bẹ́ẹ̀ kọ́ sá ah. kì í ṣerú títà tí ẹ̀yin ṣe bí yàn um, tẹ bá wò ó dáadáa ní ọdún mélòó kan sẹ́yìn ẹ rí i pé orúkọ iléeṣẹ́ yẹn pariwo gan but nowadays ó ti lọlẹ̀ orúkọ yẹn ti lọlẹ̀ pé wọ́n ti mismanage àwọn kankan ń bẹ̀ tó pọ̀ gan ẹ rí i pé iléeṣẹ́ yẹn ó ti jó àjòrò yìí gan ìdí nìyẹn tí mo ṣe wá rò wípé ó bẹ́tà ká gbé fún àwọn experts so àwọn á lè mọ ọkọ tó yẹ kán ṣe lọ́tún àtòsí. Um, ẹ fọkànbalẹ̀ uncle shares tiwa náà ṣì wà ń bẹ̀ o kò sí problem kì í ṣe irú títà yẹn. bó ṣe ṣàlàyé fún mi nìyẹn ó yẹ kẹ́ mọ̀ kó lè lajú mi lẹ́kìtà lè wọ. ọkàn ọkàn tèmi náà ti wà balẹ̀ báyìí because a gbọ́dọ̀ lajú lẹ̀ ká máa ọ̀tọ̀ ní nǹkan táyé máa bá wa pè é inú mi dùn sí mo fọwọ́ àtẹ̀sẹ̀ sí. Oh, this is lawyer Fagbemi. Ah, lọ́yà ni ah, barista akọniwájú adájọ́. <laughs> Um, so gẹ́gẹ́ bí uncle ṣe sọ the legal adviser tí wọ́n tó wà ní in charge everything sir and so uh, nǹkan tá a fẹ́ ṣe ni pé kò ń ṣe títà tí ẹ̀yin ń ròyìn ni a fẹ́ ṣe actually nǹkan tí a fẹ́ ṣe ni pé uh, kí n kọ́kọ́ wá fún appearance for the first time sí so as tó bá di ìgbà yẹn tí àwọn people yẹn máa wà round kó má di pé ah, ẹ rí mi rí o because <laughs> presence ẹ̀yin náà ìjọ yẹn náà ó ní ipa pàtàkì kan tó máa take so on the twenty eight of this month ni àwọn people yẹn ń bọ̀ wá láti wá bá a ṣe meeting. ẹ kí lẹ́gùn mi ṣe tó lóun ò fòwúrọ̀ jù gbàkigbà tó bá ti yá ẹ pè mí bí báyẹn kí n buwọ́lù máa buwọ́lù báyìí máa máa báyìí kò sí àlà kò sí àlà. ayé ayé ayé.

Wàásù. ẹ ayé wo bójú mọ̀ ń gbà ayé rò ìyàwó àmọ́ gbà kí ló ṣẹlẹ̀. ó dàbí pé bóyá ó ti ó dà kó ti ń rọbí ni. òun dà nígbà pé sani ìṣọlá hospital ẹrù ẹ̀ ń kọ́. òun náà ni mo fẹ́ sáré mo fẹ́ mú ká kì í ká. ó yá kíákíá kíá àṣùwà má ti gbé gbé má jẹ dáná kíákíá ni o. kí ló dé bọ̀ tó tún paná. àárọ̀ ìṣàkàṣà wo nìyẹn. Ah! Ah! Ah! Yeah pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ̀ púpọ̀ púpọ̀ tó jẹ́ kí n ká kìí. dẹ́tọ́ náà jàre àmì kí ló dé ọ̀pá náà ni kí lè wí ọ̀pá náà ni iná la wò ní ìpaná iná wà títàn àmì mi ìpaná. bọ̀sùn ọ̀pá náà. kí ló ṣẹlẹ̀. mi ì rí kankan. gbogbo bí ìdúdú ni. àmì mi rí nǹkan kan kò sẹ́ni tí mi pa. Ah! ẹ ẹ mò ń bọ̀ ma. Ah! ẹ ẹ mo dáràn mo dáràn lọ bá tẹ lọ bá yàwó ẹ ló ń pariwo yẹn ah! mo gbé kí ló ṣẹlẹ̀ sí mi kí. mami afa ẹ rí nǹkan kan kí ló ṣe mami ẹ rí nǹkan kan mi rí nǹkan kan mi rí nǹkan kan. ẹ ṣe máa sọ pé ìrí nǹkan kan kí ló ń tẹ̀lé tẹ́lẹ̀ bá sọ pé. mi rí nǹkan kan. má mi kí. ẹ ẹ ẹ rí sọ ṣe kẹ iṣẹ ìwọnú lè padà lọ lọ. bá a sọ. ẹ mọ pọ gan ní sòrò. ó yá ok ó yá sàn lọ lónà. ẹ oh god. bọ́tú ah mo dáná yé bọ́tú mo gbé kí ló ṣẹlẹ̀ sí mi mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo dáná. bọ́tú. Olúwa ẹ péjọ mẹ́ni tá a ṣe o. ayé ló ṣe sábàbí o. ayé tó na ọmọ tó na iye o. àdánwò ayé ó kéré ó tóbi o. ọmọ ní jẹ́ tàwọn akẹ́kọ̀ọ́ mọ́. bàtà fọ̀hún dá lẹ́nu ọ̀nà wa o. ọmọ ní jẹ́ tàwọn akẹ́kọ̀ọ́ mọ́. àjálù àrélù burúkú o. ọmọ ní jẹ́ tàwọn akẹ́kọ̀ọ́ mọ́ ṣe wá síbáṣíbò. òun ah ẹ kú ọwọ́ lómi o ìyá àbúrò kú ewu sálàfi àlàbà yín ìyá àbúrò ẹ kú ewu ẹlẹ́mà ẹ kú ọwọ́ lómi o ah iná mi dán o i was badly excited nígbà tí ẹ gama tí wọ́n sọ fún mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ̀lẹ́kùn ewu ọmọ ọlọ́run máa wọ ọlọ́run dá sí i. Ah pàtó ló kọ bí àwa náà báyìí <laughs> ẹ wo ayọ̀ gamau ayọ̀ abara díndín ayọ̀ ayọ̀ abara díndín ayọ̀ ayọ̀ abara díndín mọ bọlọmọ yọ ayọ̀ ayọ̀ gama gama ẹ wo apẹrire ayọ̀ abara díndín ọmọ titan lọ́wọ́ létọ wá wá jòjò lóyìí o. <laughs> báwo ló ṣe ṣẹlẹ̀. ìtùnú bí mo ṣe rí nìyẹn o. ẹ ṣe rí ẹ. ẹ wo ìyẹn tó máa pariwo yé mọ́ ẹ mọ̀ pé ẹ̀yin ara tútù lẹ́yìn ń gbébọ̀ láti ẹ̀yìn hospital. ẹ ń tó ṣe ẹ̀gá máa kò ń ṣe ń tó lè bẹ́ẹ̀ni ebi ẹyin bígbà tí atẹ́gùn òjò ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tó wá gbá yẹ̀pẹ̀ tó gba sí yẹn ní ẹyin ojú gẹ́gẹ́ bí n tó ṣe wọ́n ni èmi sì ti ra yìn hydro fún un nígbà tí wọ́n bẹ lo hydro eléyìí tí wọ́n bẹ lò tán ojú wọn là kódà méjì mọ́ra wọ́n bá lo ọ̀kan tán kí wọ́n tó kejì tí wọ́n bá fi máa lo kejì tán báyìí ojú wọn là ni ọkàn jẹ́ wípé ojú tí ẹyin wọ́n ń ṣe ni ó ní kíníkẹ́ta lò ó sẹ́yìn lọ́dọ̀ wa ni ẹyin tìró ni pẹ̀lú atájọsìn tíyẹn bá lé fún wọn lójú ọ̀tán báyìí tó lé fún wọn tòsí tójú wọn wá wá mi wò wò wò wò wò bọ́ọ̀lù là ní kedere bí ojú ọmọ kókó. Eh, but ṣéyìn wa dangerous. kò dé nǹkan kan fìlà. dáàdi john má hmm? lọ. mo ń sojú ní ẹ kó ewu ọmọ ọlọ́run wù ọlọ́run dà sí. mo dúpẹ́ ah, ojú ẹ̀mí mi hmm. mo rọ́mọ ọmọ mi mo tí mo ṣe o ní mo ṣe tí mo ṣe o ọ̀rọ̀ mi ò yé mi mọ́ o ó lè mọ ọmọ ládé arúgbó ògo ọmọ ni bàbá kí ló wá dé ọmọ tèmi bímọ tí mi ò fojú rọmọ ọmọ mi mo wá gbọ́wọ́n ọmọ lásán. Ah! máa rí i ẹ máa fojú yín méjì rí i nígbà díẹ̀ ni. nígbà wo láago mélòó nígbà wo ló tó fẹ́ jẹ́ ìtùnú ah! mo ṣàdúpẹ́ òkú oríire mo dúpẹ́ pé o sọ láyọ̀ àtàlàáfíà ṣé dúdú lọmọ mi àbí pupa ṣé mi lójú àbí bàbá bàbá ẹ sọ fún mi. mo ní ojú ọmọ mi. <laughs> ó ti gbọ́ ṣẹlẹ̀ ọmọ orílẹ̀ wa. Ah, ọmọ ọkùnrin báwo ni pẹ̀lẹ́ ah, wọ́n lo ó ń dúró dèmi náà ni mo ṣe pẹ̀lẹ́ a máa rí ẹ pẹ̀lẹ́ uncle mo kàn ní pé kí n wá dágbére fún yín ni eh. Eh, gẹ́gẹ́ bí àgbàlagbà ó yẹ kí jẹ́ kẹ́ mọ̀ bí ó ṣe ń ṣẹlẹ̀ nípa ojú mọ́ mi. Eh, ojú yẹn. ẹ eh, ọ náà ni mo ṣe wá. Um, mo ti decide láti gbé wọn travel. àdúrà ah, ah, ṣé ó tún tó nǹkan tí àwọn gbé travel ṣé bí ẹ sọ pé bí ta ló sọ náà pé bóyá wọn rí fitifiti tẹ́lẹ̀. no no no no. no wọn rí nǹkan kan rárá ikọ̀ tí àwọn doctors yẹn sọ ni wípé um, wọ́n ṣì máa ríran ká ṣì máa put more effort mm. but um, mo kàn wọ wípé ọgbọ́n òpin síbi kan wọ́n ti try best wọ́n ṣiṣẹ́ gan um, a ní optician kan ní ọ̀hún tó jẹ́ ọ̀rẹ́ dáàdì so mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ wọn ní kò sí problem ká máa gbé wọn bọ̀. o dẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí nìkan lè wá sọ sí mi lọ́kàn o àdíyà kan wá sọ́kàn mi báyìí mo rò pé instead ta ma ṣe travel káàkiri yẹn nígbà táwọn doctor sọ pé àwọn ti try yẹn kí ló dé táwa náà wá àwọn àwọn pásítọ̀ tí ọlọ́run fún ní ẹ̀bùn yẹn láti wòyàn sàn àwọn aláàfáà ọ ká káwọn èèyàn já ewé lọ́tún lọ́sì mọ́mí àríran. àmọ́ kí àwọn èèyàn ṣe ṣe mọ̀ wípé àwọn pastors àwọn àfa àbí àwọn ilẹ̀ mo pè kọ̀ọ̀kan yẹn ìṣòro ìṣòro tó bá jẹ́ spiritual problem làwọn yẹn máa ń rí ṣòtì ìsẹ́lẹ̀ ò kì í ṣe ìṣòro just ojú kan dùn àwọn eh, dókítà máa eh, ṣe. Ah, dáwọn èèyàn lè máa fi ń sọ ìlú wa lẹ́nu lélẹ́yìí o because ǹjọ́ wo ni ah, wọ́n yìí dènà ọtí lọ́sẹ̀ mo yìí nígbàgbọ́ pé táwọn èèyàn bá mú ewé kan ẹ̀mú kejì tán kan sí ojú yẹn Eh, ẹ má wọrí sá ẹ má wọrí sá tí a bá ti dé padà mo máa yọjú sí um, ọlá ní àlọ́sà ọlá lágbára ọlọ oh tí mo bá ti dé so àwa máa kọ́ntínú lórí ọ̀rọ̀ kọ́mpìtì àfẹ́tà ṣe mo wí pé ikú lọ́ọ̀yà ló jẹ́ ká hold on lórí yẹn. Eh, eh, yes yes ikú lọ́ọ̀yà ló fọ. ìyẹn ni wàá wò pé tá a bá dé yẹn tó ah, bẹ̀rẹ̀ iṣẹ́ lórí yẹn. láti tà á ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ láti tà á. sọ alẹ́ pè fún time láti máa. bẹ́ẹ̀ ni so títà ni ìyá. àwọn madam kan. wà á kí yẹn ń bọ́dà mi ni. ẹ má wọrí mu ẹ má wọrí ẹ má wọrí sá. ah oh <laughs> god oh god oh god. àfisùn ẹ má wọrí uncle all right sir. mo fọlọ́ ọ̀sìn ẹ́. Eh? náà tiẹ̀ nígbàgbọ́ torí nítorí ọ̀rẹ́ ọkọ mi lẹni tí ó wà lọ́hùn òun ló dẹ̀ nìkan máa mú mi bọ̀ ó dẹ̀ wọ̀ pé ó ń ṣe takuntakun iṣẹ́ lórí ọ̀rọ̀ ohun tó bá tẹ̀tí jọ mọ́rò lójúdé ẹ wò ẹ ọkọ̀ tá a fẹ́ wọ̀dà báyìí ìwọ kan ni mo fẹ́ kó bá mi mójútó ilé tí n bá ti lọ ìtùnú mọ̀ pé ìtùnú kò bí kan rí ẹyọ kan tó ṣẹ̀ gbé lọ́wọ́ ni onìkan ló dẹ̀ máa wà nílé. ẹ ẹ wo ẹ̀yin èmi ò tiẹ̀ máa yọjú sínú ilé lóòrèkóòrè wọ́n máa wọ ọmọ mọ́mọ́ mọ́ tọ́jú fa ọlọ́wọ̀n ọ̀kẹ́ dání lóbìnrin. ọmọ mi dàjàre ó ń dà. ẹ ṣe rí ẹ ti ojú yìí ké sí bàbàrà ń bẹ̀. ẹ̀yin lẹ padà pé nkẹlẹ mẹ́sì ọ̀rọ̀ táwọn wòye sẹ́rí ẹ̀yin bàbá kan wà lọ́dọ̀ wa bàbá ń méje wọn pè bó bá méje méje sísàlẹ̀ ojú yín báyìí lójú kedere ẹ ẹ wọn tó ń ṣe à ń lọ lu èbó lérí ọ̀rọ̀ ojú tí ò tó nǹkan lẹ̀ wọ́n ń kàrà. gbẹrẹ ẹ wo ìyẹn má wọrí ẹ lè understand. ti kọjá ayọ̀mídé ayọ̀mídé ayọ̀bámikálẹ̀ ẹ ẹ̀mí ọmọ mi ni mò ń bá wíìlì ìwé ẹ̀. ta ló wá ń pariwo mi náà kí ló ṣẹlẹ̀. èmi dárúgúdù ni mò ń bí ẹ máa wí bí mo ṣe ń wí ìjákújà ni ẹ ṣe ń já ìdìkudì ní wèrè ní tiẹ̀ èmi dárúgúdù mo pè é báyìí o ó yá gbéra kọ́kọ́rọ́ rẹ kó dàrú máa rìn lọ sí gbòòrò máa lọ bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn wọ́n sí lọ gèsì kí ló ṣẹlẹ̀ lọ́dún pariwo mi kí ló fẹ́ lọ́ọ́ pariwo mi lé mi lórí bẹ́ẹ̀. ọ̀gá ẹ̀ kọ́ máa lọ jẹ́ pé ẹ̀yìn ẹ ti náwó wájú eléré kan rí tó yẹ pé ohun ohun wọn wá ń wá ń já tó tẹ wá ń gbé bọ yín lórí ẹ̀yìn. ṣé wọ́n pè mí ká ló pè é. ẹni tó pè mí ẹni tó pè mí láti lọ rí ẹni tó pè mí náà níbo. ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ní ẹjọ́ wọ́n sún wọ́n sún kí ló ṣe tuntun kí ló ṣẹlẹ̀ bọ́sùn ẹjọ́ bọ́sùn dà ẹ bá ẹ. ọ̀gá ti yà wẹ̀rẹ̀ kí ló jẹ bẹ. ẹlẹ́mú ẹlẹ́mú kò má ọjà o kó tó ọjà o. ìwà ni jẹ́ káwọn akẹ́kọ̀ọ́. wẹ́rẹ́ dùn wò ó ṣe bí rọrùn. wọ́n ní jẹ́ tọmọ ká tọmọ. a ò ní yá wèrè o. kò mọ̀ ní jẹ́ tọmọ kò mọ̀ ní jẹ́ tọmọ ká tọmọ. Rọ́bọ̀kẹ́ kí ni ìtumọ̀ ilé ṣé ìmọ̀ bá ẹ sọ̀rọ̀ tó ń fi mí rìn are you out of your mind kí ni ìtumọ̀ gbẹ́lẹ̀ náà wọ́n àwọn ọba ẹ sọ̀rọ̀ kí ni gbogbo ilé. kí ló ṣe mí ah. ìyá àtọmọ kí ló fariwo báyìí. dálé o màgbà mi o ó dé láti skul ló bẹ̀rẹ̀ sí rẹjọ́ rẹ̀ dáadáa dálẹ̀ ẹ̀ lórí tí ò lẹ́sẹ̀ tí ò tẹ̀ make any sense sí mi létí. ngbọ́ what is your problem. ó yá o. dante má da wọn lóhùn wọn ní ẹjọ́ rádaràda ṣé ẹjọ́ rádaràda nìyẹn dad ẹ lè believe pé láyọ̀ ní god láti fọ́gi mọ́ boyfriend mi lórí ó fẹ́ pa boyfriend mi. oh my god ṣé ìyẹn ló wá kólé àyà báyìí ìyẹn ló ṣe wá láti school wá sí ilé ah. to come and tell us pé ó ṣe báyìí mm-hmm. no is that your problem. Ah, ìwé ò ká ẹ lára. Dad, you don't understand. Understand what? Ṣé ìbáṣe boyfriend mi wa lọ́sípítù and àwọn ọlọ́pàá ti ń wà láyọ̀ tọ́ bá dẹ̀ ti mú wọ́n máa pàdánù. Ah! ọlọ́run ní jẹ́ kí rókò ọmọ ah! kí ló ṣe ná. boyfriend ẹ wà lọ́sípítù. how is that any of your concern. Oh. go back to school come on come on kó lọ máa kàwé ẹ ṣé boyfriend lani kó lọ kó lọ ní ní school ni ṣé mi ràn ẹ pé kó lọ ní boyfriend come on go go go to school. torí boyfriend ẹ sì ó sọ pé kí ẹ̀gbọ́n tẹ ẹ ah you're sick you're very sick dèmọ̀ pé ara ẹ̀ ló ń gbóná ara gbóná ló ń ṣe ìdí ọ̀tá rẹ̀. ọ̀rọ̀ ọ̀dẹ̀ wo ló ń sọ jáde lẹ́nu ara ẹ̀ gbóná gbígbóná bíi ti báwo ẹ̀gbọ́n ẹ̀ protect life ẹ̀ kò fẹ́ kó ṣí ẹsẹ̀ gbé ó fẹ́ kó sọ ire life tó wá ó ní ara gbígbóná tí ẹ̀gbọ́n ò bá protect ẹ̀jọ́ ta ló fẹ́ protect ẹ̀ yes àwọn ọkùnrin tó wá àtàwọn dangerous wọ́n go back to your school kó tó fọ́ pa kàn ránṣọ á dáradá ṣé bá ṣe lọ sí classroom lélẹ́yìí ọlọ́run máa ṣàánú mi o tó bá yọ ní lẹ́tọ́rà kan fẹ́ mú ọmọ kọ́nà ní kó wá sí ọ́fíìsì after Oh! ojú ayé péjọ a ò mẹni tó fẹ́ ni o. Ah, ó ga o. nípa kó nípa kan láàrin láàrin a ò mẹni tó fẹ́ ni o ojú ayé péjọ a ò mẹ́ni tá a ṣe o. torí kan ṣe kan lọ́rọ̀ wọn bá a túbọ̀ sùn. èrò ayé mi mi mẹ́ni tí mo ṣe ló bá sọ fún mi pé mo ṣe o máa bẹ bánímẹ́ni ṣe irú ẹ̀ bò ó ṣe wá sọ lé ayé mi dà yí òye mi. Ah! Jayé ọlá Jayé ọlá ó sùn ní má sùn. ìyàwó mi ìyàwó mi kò ah. máa ń ṣọmọdé ó jẹ mọ̀ pé o gbọ́dọ̀ tún ké sí ojú yìí tó bá tún ké sójú wàhálà tó tún fi dá sílẹ̀ o ah. ẹ kò sí nǹkan tó máa lé títí títí ò ní rọ àtọrí nǹkan ṣe kan òun lọba Ọlọ́run ọba ẹlẹ́rù ló dẹ̀ máa gbẹ́rù ẹ̀ wọ̀sùn máa gbádùn ó máa gbádùn lágbára ọlọ́run àtàwọn alálẹ̀ ilẹ̀ yìí ẹbí yóò ní dàrú lágbára ọlọ́run ẹ wo èmi ti jáde mo dẹ̀ ti rìn mo ti rí bàbá kan wọ́n dẹ̀ ròyìn bàbá yẹn fún mi pé kódà bó ṣe lè hùn kéèyàn ya wèrè tó láyé yìí tó bá déwájú bàbá yìí bàbá yìí á wòsàn. sọmọ ah, mi ní wèrè mi ò bí ọmọ mi ní wèrè irú ìṣòro tó jẹ̀bi mi lọ́wọ́ lélẹ́yìí báyìí wèrè. ìyàwó mi ìyàwó mi mo fẹ́ kó mọ̀ pé Ọ̀ṣun máa gbádùn àmín o ti gbọ́ ó máa gbádùn ẹlẹ́rù ló dẹ̀ máa forí ara ẹ̀ bẹ́rù ẹ̀. àmín agbára ọlọ́run ẹ ẹ dákẹ́ ẹ ọkùnrin wọn ti ẹ̀ wá síbí báyìí wọ́n ní pé àwọn ti bá àwọn specialist kan sọ̀rọ̀ pé bí ká máa gbé ọkọ mi bọ̀ lọ́dọ̀ yìí ó dẹ̀ máa wà òkè. adéjàre kọ́lọ̀ sọ yẹn ìbí máa rádéjàre àjọ èpè ni wọ́n fi ń wo èpè ẹ̀ẹ́dì tọrọ dé yìí kì í ṣọ̀rọ̀ specialist kankan so bí tá a máa gbé lọ lèmi ti sọ yẹn o ah. sọ fádéjà rẹ ó dẹ̀ máa gbádùn ó máa gbádùn ọ̀ọ̀ ah. ah. báwo ni àṣàbí báwo ni wọ́n débi. ìyẹn náà mo kú dé ìgbà tí mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí bọ́sùn. ẹ ṣe àní fún bọ́sùn ẹ bí yóò kú ní báyìí gbogbo ẹni fẹ́ bẹ bí ìjẹ́ pátápátá ọlọ́run bá bá wọn. àbí o ẹ ṣe o ẹ ṣe o ẹjọ́ ẹ bá mi yanjú ọ̀rọ̀ máa dí o kò sí ohun tí mo lè dá ṣe ojú ti fẹ́ fi jẹun ti fẹ́ ṣe dá. ẹ á ti wà ń bẹ̀ yes wọ́n àwọn bàbá ń sìn wọ́n ti wọnú ilé wọ́n náà fẹ́ lọ wo nǹkan kan wọ́n fẹ́ lọ wò kán lè mọ bọ́n ṣe máa tọ́jú ẹ̀ inú bí ìgbà tí wọ́n wà lọ sí tán lọ tán fẹ́ diagnose kan wá lè mú ẹ eh, bí scanning ok local scanning exactly ìwọ ló gẹ̀ tẹ̀ you know kind of irú kan bẹ́ẹ̀. good money. money money. <laughs> ẹ jọ. oh sorry. Mm-hmm. good afternoon. Eh? yes. okay afternoon sir <laughs> afternoon sir afternoon sir yes i think so. <coughs> my name is Olatobosun i'm son of. Jayola. Okay. um, my mother's name is Arike. Eh. Yeah. Ebenisa lèmi. What? Ọbẹ̀ Ebenisa. Ebenisa. Ẹ ọmọ babaláwo. Ní That is to say ní ìlú wa ràn mí lọ́wọ́ dé. Bẹ́ẹ̀ni. Nice meeting you. And you too. Oh. Kíkín yẹn lè díẹ̀ o. Ó ń ta mi díẹ̀ díẹ̀ sá. Ó ń ta mi ta ó ń ta mi sá. Ó ń ta mi sẹ́. Yeah! Yeah, what's that? Ọ̀rẹ́ ẹ̀ máa. Wọ́n yẹ́! Ẹ̀ẹ́dẹ́. Yẹ́! Mo ti bá ọ yẹ́! Ebenisa. Ebenisa. Ah. yẹ ọkùnrin yàrá mi pa ọ ẹ ta. ṣé ká sọ pé iṣẹ́ yóò yí o ní àbọ̀ ní làákàyè bí wọ́n wá ti gbé èèyàn wá fún mi sọ́ọ̀mọ̀ pé aláàárẹ̀ wọn mú wa náà sọ fún mi níta pé wèrè lẹ́ńtọ́. no àná sà á sà insta ẹ máa pè ní wèrè la ẹ̀mí kò lè sọ pé torí pé èèyàn lárùn ọpọlọ máa pè ń wèrè anybody ló lè sick. náà náà kò sábàrà ni ohun tí mo fẹ́ wá ṣe àti tásìkò tó ṣe ẹ̀yìn bá mi ẹ̀yìn mo bá lọ́rọ̀ mo ti ṣàlàyé gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún lórí ẹbí àmọ́ yóò wù mí kí n fẹ́ nu mi ṣàlàyé fẹ́yìn náà ṣe rí mi tọ́rọ̀ dé ibú yìí àwọn èèyàn ní kà ó. ayéle. iná ńlá wọn dá fọmọkùnrin tẹ̀ ń wọ èyí mo sọ bẹ́ẹ̀ fún mi ìtọ́wọ́ dé òòsà adárúgbùdù òsàdárúgúdù ni ẹ̀yin lè mọ̀mọ́ alákọ̀wé ni ṣọ́ọ̀ṣì lẹ́yìn ọmọ ọ̀lọ́ iṣẹ́ ẹ̀ta wa ni bí mo ṣe rí báyìí òsà ń lọ yọ sí mi. ẹ rí i ah, ah. ayé ò dáa ẹ wo ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Hmm. Ah! uncle uncle ààyè ò fẹ́ni tó bá gbọ́n fẹ́ni tó bá mọ̀ wúlò ayé. èyí wọn testify sí. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀ ṣe rí gbogbo kú tó pa òòṣà ń bẹ lọ́wọ́ èmi bẹ́ẹ̀ ni ọwọ́ yín. éèpà ohun tí mo mọ̀ jù ni. ṣe rí gbogbo okú tó pa ńgbà ń bá bẹ̀rẹ̀ sẹ́ lórí rẹ̀ ntí èyí jẹ mọmọ ntí ń jẹ mọmọ ntí èyí jẹ òun là á fún jẹ tí ó kù láàrin ọ̀sẹ̀ méjì ara ọmọ yìí ó yà. ẹ wàá yin fa ìfọ̀nù olódùmarè àmọ́ tẹ́ ẹ bá wá fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ wàá fìyà jẹ àwọn tó ṣiṣẹ́ yìí ẹ ṣẹ̀ṣẹ̀ wàá mọ́wé lẹ́yìn òun dáná fún un. ẹ jẹ́ ká fi áńgù yẹn lẹ̀ àti àṣà dárúgúdù àtàwọn tó wà nìyẹn ẹja fún ọlẹ fọlọ ṣé rí ọmọ yìí ni kà á ṣe kára ẹ yá kó padà bọ̀ sípò ó tán ṣé rí gbogbo yẹn Ọlọ́run á handle lẹ. ọkú wọn mọ ṣe gan. ìwọ ti mọ. wọn bá pẹ́ ìdó nígbàgbọ́ ni tó bá jẹ́rù wa àwọn ò ní foríjì wọn àmọ́ ń tẹ́ bá fẹ́ náà là á ṣe fún yín. sórí kó tó sọ mo ti mọ tó fẹ́ sọ. mo mọ mo mọ. ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹbí ní mú lọ bí tí ó ti pọ̀ bá mú lọ sọ́dọ̀ àwọn ará rẹ̀. ẹ wá ẹ mo fẹ́ bẹ̀ Mr. Ebenezer yẹn ẹ jọ sà ṣe rí ọmọ yìí kí ẹ kì í ṣe ọmọ tí ẹ lè máa ṣe anyhow ẹ má kó mọ́ àwọn ìyókù ọmọ níbi nìran ni. Ah, irọ́ eh, èmi ń kó lọ èmi ń mú lọ sáárín àwọn ará ìlú. irọ́ ah, ẹ bá fún ní special treatment. kí ẹ fẹ́ kí n fún ní VIP treatment. VIP ẹ ṣe. ṣé ẹ rí ìyẹn máa ń kọ́ sọ mo gẹ̀ẹ́sì ọwọ́ yín yẹn sà eh, gbogbo ohun tó bá máa gbà náà la máa fún. ẹgbẹ́ ẹgbẹ́ ẹ orí ẹ ra gbogbo nǹkan wá fún un ẹ̀wà ráìsì iṣu èlùbọ́ gààrí àwọn tí ń ko palamu ẹ wá wá àwọn tíì mílíìkì àwọn ẹyin àwọn òróró tó máa ń ṣe síkè yẹn ó ti yé àwọn everything ẹ kó wa. mr ebenezer mọ́tò lèmi á fi ru gbogbo ẹ̀ wá bíbá. ẹ orí ẹ má gbàgbé láti bára gáàsì àwọn ah, àbá dáná máa ṣe ìyàwó ẹ̀ bí. kò sí àdéhùn iṣẹ́ wọn tí a lè jẹ ọmọ ọmọ ọlọ́lá ọmọ ọlá ni. ààyè ò lè ààyè ò lè fẹ́ni tó bá gbọ́ ọ́ fẹ́ni tó bá mọ̀ ọ́ lò ayé ayé. ẹ bá wọn rè owó ló máa jẹ. ó palẹ̀ mi mọ́. ẹ ẹ ẹ àbígbẹ̀yìn nínú fún o àbígbẹ̀yìn ní o. bàbá ta ló yẹ kó gbéra wọn náà méjèèjì. àkòtí ẹ̀ wá yé mi. Ah. wàhálà wà o mo bọ. mi ò mẹ yẹ kó gbéra wọn o. hey yes, yes. Thank you. yeah how you doing you, you enjoy yourself. thank you. <laughs> Hmm. so sure you enjoy yourself. <laughs> mo ti mí ìfẹ́ bàjẹ́ nǹkan ìyẹn gbogbo oníkan fún kan mú mọ́ra ni pé ẹ̀ ṣọ́ọ̀ pé àsìkò yẹn wà á já kúrò lọ́fíìsì. adé kí ló ń rí ṣe sí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí àmì tó ń ṣẹlẹ̀ sí fámìlì rẹ̀ bí mo ṣe ń rí yìí ń ṣe ló dàbí wípé wọ́n eh, ń jà lọ́mọ ọ̀kara yìí ò gbé ìgbésẹ̀ kankan sí rárá. sórí ọ̀kara yìí ẹ̀jẹ̀ ńlá gùn ìyẹ́ tó wà lára ẹni ò jẹ́ ká mọ̀ kò sígbà tí n bá rántí especially ikú ẹ̀gbọ́n tí mi ò kí ń sọ ẹ̀gbọ́n mo lè ìgbà mi wà lóyún máa sunkún láti alẹ́ di àárọ̀ báyìí fẹ́ pé ìyàwó mi á sùn á tún jí á tún bá mi lẹ́nu ẹ̀kún pé kí ọ̀rọ̀ yìí náà ni mo rò báyìí ló ká mi lára báyìí ó náà mọ bí èmi àtẹ̀gbọ́n mi ṣe close sí ó mọ bí gbogbo bá ṣe bá ṣe máa ń relate kó wá jẹ́ irú ẹni yẹn ló máa kú bẹ́ẹ̀ yẹn àjálù oríṣiríṣi wọn tún jálù ra wọn wáì ṣé family wa dáràn ni nfa ìgbà míì mi ò lè jẹun mi ò kí ń lè jẹun má kàn máa ronú pé ah ṣé mo bad. Eh, sure ah. because ìrí tèmi ń rí yẹ ìrí bíi pé o ò tiẹ̀ gbégbèsè kankan rárá ni. Eh, eh, sorry má ni mo tún divert owó tó béèrè yẹn two fifty thousand kọ́ ni. two fifty. Mm-hmm. ah màá mi sọ pé mo mo transfer ẹ lẹ́yìn. really mm, yeah, oh so my god that's my baby. yeah, take your drink jare. but make sure pé o jáde o ṣe prayer má kàn jókòó kó máa wò wọ́n lọ. ní àgbẹ̀ àkọsẹ́ dúró wọn mi gan mọ̀ pé kò ṣe é jókòó kí wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ kó kàn <laughs> mo wo two fifty mo tún dàrò pé maybe I should make it five hundred thousand. five hundred thousand. ìyá kó má dàbí pé owó nǹkan tó need lásán ni mo fún ẹ at least kí nǹkan gorí ẹ sódà wà lè <laughs> so kò ní dàbí pé owó nǹkan tó need lásán ni mo fún ẹ. <laughs> thank you darling. that would be better. I'll make it five Oh. Right. Èmi iná dẹ̀ ẹ jẹ́ ká ṣàyè rè o káyé ba lè ṣe wá rè níṣe ní kẹ́ ẹ ṣàyè rè o káyé ba lè ṣe yín rè ayé lókun ayé lókun ènìyàn ló sá o àyàfà tó lè tẹ́rẹ́ fẹ́ni máa yé létí ayé yé ayé ìjára ayé ìjára ayé ìjára ayé ìjára ayé ìjára ayé ìjára ayé ìjára. torí ẹni abínibí ń dání o ẹni abínibí ń dání. kò sénìyàn mọ́ kárẹ́ ní bá rìn bójú mi lójú ẹni tó mọ̀ ni ló ń ṣe. ẹni abínibí ọ̀pẹ yìnbó kan rẹwà òró inú rẹ̀ lélẹ́gbèje ṣàyé ṣàyé ṣàyé rè káyé balẹ̀ ṣe wá rè yàyé ìjára ayé ìjára ayé ìjára ayé ìjára ayé ìjára ayé. ó yá ó yá ó yá ó yá ọmọ ìyá mi yọ mí. Oya yá ó dààmú ó fòrò ó ti kọ ó dalulẹ̀ ó ní problem oya yá ó mọ tó ṣẹlẹ̀ èmi kan ti wà pa má wọ orí ẹ má mọ pa wá àní ṣé òde tá a wá wà ṣé ọ̀wà nínú padòde wo bí aṣọ mi wà lórí kọ kálórí tó lè fi wọ̀dọ̀ mi ni kálórí tó lè fi wọ̀dọ̀ mi ni wàá rántí aṣọ mi mo ti sá omi ó wà pàdì wọn máa mọ pàdé à ń kó ni wàá ṣeré ó mọ tó ṣẹlẹ̀. Rèbékà wà mẹ́ ó mọ tó ṣẹlẹ̀ má yẹ kí Rèbékà lọ má jẹ́ kí Rèbékà lọ má jẹ́ kí Rèbékà lọ àsìkò tó bá ti di ọwọ́ alẹ́ èmi àti Rèbékà la máa jọ kó mẹ́ẹ̀ tá máa lọ gbárò mẹ́ ó ti yẹ ẹ̀hẹ́n bó ṣe máa jẹ́ nìyẹn o ọmọ tó wá ṣẹlẹ̀ ọmọ fìlà kan ta lò lọ sọ́dọ̀ àwọn kàbírù ẹ̀ fìlà yẹn ni màá lò àwọn ẹ̀kú ọ̀nà sá tiẹ̀ mọ́ kán lè mọ̀ pé à ń kó ni pé à complete délẹ̀ pàtàṣù fàtàṣì kan tí mo rà lọ́wọ́ kíní yẹn ọ̀pọ̀ náà nílò ẹ̀ ògẹ́tì ẹ̀ òun náà ní kí wọ́n náà sá mọ́ kán kàn lè mọ̀ pàdé ṣé mo wá ti dá wá ti dé wọn mọ̀ pàdé ó ti yẹ bẹ́ẹ̀ sìn wá ṣeré ó yá mo bọ̀ ti àyà kò lè wájà àkólókò wá ayé tó nà ọmọ tó nà yé àdánwò ayé ó kéré ó tóbi o. mo máa ní jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn. bàtà ọ̀fọ̀ dá lẹ́nu ọ̀nà wa o. mo máa ní jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn. àjálù àrélù burúkú o. mo máa ní jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn. káyé má ṣe wá ìbáṣepọ̀. ẹ̀rù bá ní jẹ́ ká wá kẹ́kọ̀ọ́ mọ́. ẹlẹ́mú ẹlẹ́mú ẹlẹ́mú kò má ọjà o kó tó ọjà o. ẹ̀rù bá ní jẹ́ ká wá kẹ́kọ̀ọ́ mọ́. lóyà wo kò ṣe bí lọ́wọ́. ẹ̀rù jẹ́ ká kẹ́kọ̀ọ́ mọ́. a ò ní yá wèrè o. kò má ní jẹ́ ká wá kẹ́kọ̀ọ́ mọ́. káyé má ṣe wá ṣì bá ṣì bò ó. kò má ní jẹ́ ká ó yá ẹ̀tò ẹ̀tò wọ́n forward march wọ́n tó báyìí báyìí mo ní o gba báyìí forward ó yá forward march march forward march. ẹ̀lú ọ̀rẹ́ ẹni lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹsẹ̀ mo ti ṣe tọ́kìn kọ̀dẹ̀ wọṣọ́ mi nì wàá rí mi wò bí ràn láìpẹ́ ẹ ọ̀rẹ́ mo ń bọ̀ máa pẹ́ padà ọ̀dọ́ ẹni pọ́fọ̀ ti ṣe o ẹ̀yọ̀ òkú mo mọ̀ ọ̀fọ̀ kàn ti ṣe màmá já ẹ̀ tán níta. Ah. Ah. Ah. Ta ló wá ká mi lásọ? Ìdí ọ̀sẹ̀ ló ah! Ok, ẹ ti ń plan nonsense ládùúgbò yìí, ẹ máa mọ̀ yàn, ẹ máa mọ̀ yàn, ẹ máa mọ̀ yàn, ah, ẹ máa mọ̀ yàn, ẹ máa mọ̀ yàn mi fẹ́ mọ́ o. Ẹ forward march ẹnu rádaràdà mo ní aṣọ tuntun ní máa wọ̀ èmi kọ́kọ́ lọ́dún. ọ̀sán ah! ọ̀sán ah! ìwọ ni wà á nínú o ẹ gbaná fi náà wèrè ẹni tì ní màá fi náà wà á nínú o ọ̀sán ìwọ kò ní sáwà. ọmọ ọdọọdún yẹra o ó yẹra o yẹra o yẹra o. aṣọ tuntun ni ajọ máa gbọ́. shut up. stop stop ìyàwó mi ní fún nǹkan tó ṣe yìí mo máa gbé de náà délé à. ọwọ́ ẹ̀ ni. màá pè délé à. ẹsẹ̀ mẹ́mú ẹ̀ tó. a wèrè olóka lásán ni. ọsọ ọsọ ọsọ jẹfẹ ta. ọsọ ah! ah! kiri. sasa lọ́wọ́. kí ni ṣe. gbọ́dọ̀ ah! gbọ́dọ̀ ṣé pàtó wa tọ́ bọ̀ ẹ̀ lọ́pọ̀lọ́ lamẹ́ríkà tọ́pọ̀ lakọ̀ọ́sẹ̀ lágbárí èmi mo fi síbẹ̀ àbí mo ní kọ́ gbé kadùsẹ̀ lórí orí ẹ̀ ò dá má dà sọ́dọ̀ mi ti máa fi lọ ta ló bẹ̀rí fún ta ló bẹ̀rí fún lọ bẹ̀rí fàbàṣà. aṣọ ebilisa òun ló lọ wọ ebilisa tó jẹ́ wípé èèyàn ti gbogbo wa ni. gbogbo wa lájọ máa wọ. ẹ lè wọ ẹ lè wọ ẹ lè wọ ẹ lè wọ ẹ lè wọ ẹ lè wọ ẹ lè wọ ẹ lè wọ orí yóò da àrẹ. ìtùnú kí ló ṣẹlẹ̀ kí ni ìwọ náà wá ṣe ní ibi báyìí ṣé orí ti ń dùn ìwọ náà ni. ọkọ mi kò sí nǹkan kan tó ṣe mí torí tiẹ̀ náà ni mo ṣe wá bíbá yìí ṣé wọn náà ò rí pé àwọn tó kọ ẹ ti sá lọ ni ó yẹ kí wọn náà tẹ̀lé wọn ní nàá nítorí pé tó bá kọ̀ tó tẹ̀lé wọn Ebenezer máa nà ẹ́ pa o bẹ́ẹ̀ ni. Ebenezer ó máa nà mí pa tí n bá dúró ó máa nà ẹ́ gangan ni o tó bá tún bí ní kíákíá báyìí ó yà tẹ̀lé ẹbí ní sàmá náà mi pa o ẹbí ní sàmá náà mi pa o ẹbí ní sàmá náà mi pa o. àjọ máa wọ́n jùlọ lọ́pàá tì ní àjọ máa wọ́n jàlámì ẹ̀ lọ́pàá tì ní. àjọ máa wọ́n ní. ìtùnú ìtùnú kí ló ṣẹlẹ̀ ìtùnú ìtùnú dà òun dà òun dà òun dà òun dà òun dà ìtùnú kí ló ṣẹlẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ. mo ní bí mo o. ọkọ mi. màmá rẹ ah! o ti fa àyàn síta. mo gbé mo dáná yéé bọ̀sùn mi o. ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀. Ọlọ́run ọlọ́run kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe ọlọ́run tí gbogbo àdánwò báyìí mo ṣe tọ́ sí mi ṣé mi nìkan ni ọlọ́run mi o eléyìí ò dáa gbogbo ìtọ́jú mi fi rí rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ yìí ọlọ́run ò dẹ̀ mú mi sọ́dọ̀ kó pa mí pa mí ẹjọ́ pa mí ẹ bá bẹ ọlọ́run kó pa mí ah, bàbá yé ah! jáyé ti sùn ẹ bá sọ fún jáyé kó máa sùn irú òun wo ló sùn yìí irú òun wo ló sùn jáyé jáyé ti sùn jáyé sùn. ayẹyẹ ká ká ká ká mara ayé ayé ayé ayé àkàkàtọ́ ayé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ayé gbangba gbangba. madam madam oúnjẹ yín ti ṣetán ìlàlà jẹun. ìwà ìjànú tó ń ṣẹlẹ̀ nínú ìdílé yìí. màdámù ohun mi ṣẹlẹ̀ sí iye ìṣòro ìgbè ẹ́ okun núnà dè fi gbé tìta ṣe eré mi ṣẹlẹ̀ á ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni o ǹjẹ́ atẹ̀sẹ̀ lè bọ̀. madam. iná jẹun náà madam. èmi lẹ́gbọ̀nù ẹ̀bùrú yọ sí ọ̀dà ẹ wò ẹ̀yọ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí n tí mo sọ fún yín gbogbo ibi tẹ́mi máa ń di àwọn wèrè mọ́rè tí wọ́n bá mú wọn wá tí mo sì ń wò wọ́n sọ̀tara wọn sì ń yá àmọ́ ń jọ́ tíṣẹ̀lẹ̀ burúkú yìí ó ṣẹlẹ̀ òde awo mo lọ kí n tó dé látòde awo lọ́mọ bíbí inú mi ti tú wọn ẹ dákun wọn mọ nǹkan kan. bàbá ọ̀rọ̀ tiwa kọ́ ń sọ yẹn tẹ bá dé station wa lẹ bá àwọn fámìlì wèrè yẹn lẹ bá wọn ní ọ̀rọ̀ so kò ń sọ̀rọ̀ tiwa ń bíbá ìṣó ẹ jẹ́ ká lọ. ọ̀rọ̀ yẹn yé mi mọ́mọ́ wọ́n tẹ̀lé yín wọ́n lọ wọ́n sì dé àmọ́ tí n bá padà dé ìpadàbọ̀ mi ẹnikẹ́ni tó wà ní kínní ayé ọmọ pé òun kọ́ jọ̀gbọ̀n yọ kọ́ jọ̀gbọ̀n. bàbá ẹ o ẹ jọ̀ọ́ ẹ má bínú a ti pọ́n yín tó a ti fún yín láǹfààní tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa lọ ẹ jọ̀ọ́. ayé lókun ayé lókun ènìyàn lọ sá o àyàfà tó tẹ́rẹ́ fẹ́ni ó máa yé létí ayé ayé ayé ìjàrá ayé ìjàrá ayé ìjàrá ayé ìjàrá ayé. torí ẹni àbínibí ń dání o ẹni àbínibí ń dání. kò sẹ́niyàn mọ́ kárẹ́ ní bá rìn ó jọ lójú ẹni tó mọ̀ ni ló ń ṣe. ẹni àbínibí ń dání. ọ̀pẹ̀ yìnbó kan rẹwà òró inú rẹ̀ lélẹ́gbẹ̀jẹ̀. ẹni àbínibí ń dání. ṣàyé káyé balẹ̀ ṣe wá rè yàyé lùjárà ayé lùjárà ayé lùjárà ayé lùjárà ayé lùjárà. ta ló pè mí. Who is there? jẹ́ tàwa gbà tọmọ. àjálù àrélù burúkú o. wọ́n lè jẹ́ tàwa gbà tọmọ. káyé má ṣe wá síbáṣíbọ̀ o. wọ́n lè jẹ́ tàwa gbà tọmọ. ẹlẹ́mú ẹlẹ́mú ẹlẹ́mú kò má ọjà o kó tó ọjà o. wọ́n lè jẹ́ tàwa gbà tọmọ. wẹ́rẹ́ dùn wò kò ṣe bí lọ́wọ́. Ah, ah ṣé dáadáa ṣé dáadáa dáadáa ẹ̀rà ẹ ṣe ọ̀sán. gbogbo ilé kọ́ ah, ẹ̀lẹ́ ẹ ṣeun ẹ kú àbẹ̀wò mi ẹ kú gbogbo ìgbà ojú ò ní tìyìn ẹ ní dààmú àdánwò kiri ó tóbi kò ní dẹ́nu ọ̀nà yín ẹ ṣeun mi mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o. ìyàwó mi ọlọ́run á wà pẹ̀lú ẹ lẹ́yìn ìbànújẹ́ ayọ̀ ló máa ń gbẹ̀yìn ẹ̀ ayọ̀ ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa lágbára ọlọ́run bá nígbà tó ju ẹ̀yìn bá là tá a dẹ̀ tún fojú wa rí bọ̀sùn bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ ẹ ìyàwó mi mo ro ọ̀rọ̀ kan ni irú tó jẹ́ wà àti ọmọ ọ̀dọ̀ lẹ́jọ́ wà nù lébi tó bá kó kọjá sí family house lọ́dọ̀ mi lọ́hùn àwọn ìyàwó tèmi wà ń bẹ̀ àwọn ọmọ ẹ náà wà ń bẹ̀ àjọ máa wọlé àjọ máa jáde àwọn máa bá mi mójútó ẹ jọ ìyẹn tún dáa ju kó jẹ́wọ́ nìkan ló máa dá wà níbí ibi ilé ọ̀hún lé níbo ló wọ̀ tí ò ń ṣe lé ẹ̀. ó tì ó ó tì ó mi lọ bí kankan gbogbo ohun tó bá fẹ́ ṣe mí kó ṣe mí sínú ilé ọkọ mi èyí tó kù tó fẹ́ ṣe mí kò lè tó èyí tó ti ṣe sẹ́yìn mi ò lọ́bi kọ́kọ́ ah àbámọ̀ ni wípé mo wá sílùú yìí o. Ah, ah, irọ́ irọ́ ìyàwó mi má rò bẹ́ẹ̀ wíwá ah, sílùú yìí tó wá kì í ṣàbámọ̀ má rò bẹ́ẹ̀ rárá a ó ti pọ̀ jù. tí bá gbọ̀ngbà tí bàbá yìí takú wà á ti gbọ́ sí lẹ́nu àníṣòpò wá adélo iná tán ní gbogbo ẹ̀jẹ̀ kí ló tún fẹ́ kú wọ̀ ọkọ fòṣọlẹ̀ ó kú ìyàwó ọmọ kú ọmọ mi yà wèrè mi ọmọ mi tó wá ọlọ́bẹ̀ ní kó sọ̀jọ̀bẹ̀ nínú lọ mi ò rọ́mọ́ mi ẹ wá ní kí n má ṣe ṣòro kí ni mo fẹ́ lọ ṣe kò sí wàhálà ẹ jẹ́ kí n wà mí ó kàn fẹ́ sọ kọ́kọ́ fún yín ni ẹ wò olórí ẹbí olórí ẹbí gbogbo ọjọ́ tí bá ti kú ẹ sinmi sẹ́gbẹ̀ẹ́ ọkọ mi ni.

That you disappointed us is an understatement. Irú ọmọ ah. lẹ́yìn jẹ náà. Ẹ̀yin abánilójú jẹ́ ọmọ. Ah! Ẹ̀yin ọmọ ìyá méjì tẹ̀gbọ́n tàbúrò. Ẹ bára yín ní àjọṣepọ̀. Hmm? Ah no, you guys are a disgrace. Ah, ah. Ẹ disgrace wa, ẹ disgrace orúkọ nílé, ẹ disgrace ara yín. Eh? Rọ́mọkẹ́ Ọmọláyọ̀ ẹ jọ ṣe kíni náà o tí ì yé mi bí àwọn òǹlàlà ni ẹ mo kí àbúrò ẹ mọ́lẹ̀ ó dárọ̀ mi ò ríru eléyìí rí o ẹ ti bá yé jẹ ẹ ti bọ̀nà jẹ ẹyọ wọ̀nyí abomination ni kò tẹ́ ṣe. abomination ni mo dárò mo dárò mo dárò. sọ́ọ̀ṣì rádaràda o. Ah! aṣọ̀wọ́ rọmọkẹ́. ó jẹ́ ká rọmọkẹ́. aṣọ̀wọ́ ah! ní ọmọ láyọ̀. Ah! ayọ̀ náà dàtà ayọ̀ náà dàtà fún wa. God. jọ tọ́lá ojú ogan ló fi wà àbúrò ẹ̀ tó fi yìí kí mọ́lẹ̀ àbúrò ẹ̀ mà ní ọmọ bàbá tẹ̀lé ẹ̀ abájọ tí wọn kì í fẹ́ rọ́kùnrin kankan pẹ̀lú ọmọ ẹ tí wọn ẹ̀gbọ́n náà ò fẹ́ rọ́kùnrin kankan pẹ̀lú àbúrò ẹ now is now we we it is clear ah, it is very clear now. abomination ma ni. abomination ni. ah tabu re. tabu ni. ha ayé ọmọ gbọ́dọ̀ máa gbọ́ lè. mo dárò àkó. ó sàn ah. ó sàn pátápátá kí ọmọ bìrù ẹ. bẹ́ẹ̀ni ó sàn ah, ó sàn. dadi. you want you want you want you want to talk. You want, you want to say something? No, say something! Say something! Ìbọ̀láyọ̀. Bọ̀láyọ̀ wà. Wà dùnú. Kó ti rí. Kó ti rí kọ́. Jáwọ́ nù lé lọ, jáwọ́ ọ̀dọ̀ rẹ lọ. Jáwọ́ ọ̀dọ̀ rẹ lọ. Ọ̀dọ̀ mi à, kí a ṣe kúìkì, kúìkì dájú ní mi lọ. Bí a lọ, gbogbo orí ọyàn mi ló ti dúró bí a lọ. Kí ni ibi o? ewo ti ẹ pẹ̀lú ọmọ mi kẹ ewo ni jẹ alọjà rẹ ẹ̀gbọ́n wọn àbí ọmọ ẹ̀gbọ́n kún ọmọ ẹ̀kọ́ má kàtí gbére ni. màmá máa bọ́ sòkòtò rẹ ò jẹ alọjà rẹ. ní sọmọ kí ah, ọmọ òkú òun lọmọ yìí. wọ́n tọ́jú ẹ̀. ṣé mi ni mo pàyà rẹ̀ ni ah, àbí sẹ́pẹ̀ náà gbé yàrá ẹ̀ lóde ọ̀run ni. ẹ̀rù bá jẹ́ kí sẹ́pẹ̀ náà gbé yàrá ọmọ kí wọ́n ní wọn sàbí amóúnjọ kan. ṣàdélé lẹ́fẹ̀ẹ́ gbogbo. gàmá gàmá. ayé gàmá màmá dáa o ìbàjẹ́ abá gàmá ni. ọ̀dà ọmọ nǹkan tó. tí àkọ́kọ́ láti jẹun tó yẹ. kọ́kọ́ lọ dá wọn lóhùn náà lọ dá wọn lóhùn tó bá dá wọn lóhùn tó ebi kíní mi ó sì dúró pa síbẹ̀ náà wá bá mi àbí kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà jákè méjì tí mo ṣe gbẹ̀yìn ni mo kàn mú bọ́ wá lálẹ́ ń lè ṣe nǹkan mọ́ èmi mo ti fi wèrè come straight. Ah! ó mà ṣe o. Àṣàkẹ́ ṣùgbọ́n lóhùn gbọ́ wọn ọmọ ìbò ṣe wà ń sálẹ̀ ni. Ah! nìyẹn. èmi rèé ó ti rí àjàbẹ̀ kí ṣe pariwo ẹ̀ tó àṣàkẹ́ yìí kó ló wà ọmọ yìí kí ó máa jẹun ìbá mi gbé sábà fún lóúnjẹ bá ń fún lóúnjẹ oúnjẹ bá ń fún lóúnjẹ ẹ kò sí tó ń ṣe tó bá ti ké bẹ́ẹ̀ yẹn ó fẹ́ jẹun oúnjẹ ẹ̀dà. màmá ìdúró ní sùúrù máa fún lóúnjẹ. jẹ́mi la wá fúláàsì rẹ̀ ó ń ké ẹ ibo ló tún gbé lọ. mo mi bọ̀. èyí ó tún bọ̀ náà ni ah, àṣàkẹ́ òun ọmọ yẹn mò ń gbọ́ tó. àyà kàkàtọ́ ayé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ayé gbangba gbangba ayé kéré ayé tóbi ayé tààkà àti ògùn wọ. àdánwò ayé ó kéré ó tóbi. mo máa lè jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn. bàtà ọ̀fọ̀ dá lẹ́nu ọ̀nà wa. mo máa lè jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn. àjálù àrélù burúkú o. mo máa lè jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn. káyé má ṣe wá síbáṣíbó. mo máa lè jẹ́ àtàwọn àgbà ẹ̀tọ́ wọn ojú ayé péjọ o a ò mẹ́ni tó fẹ́ ni o. ipa kan ò nípa kan láàrí láàrí a ò mẹ́ni tó fẹ́ ni o. ojú ayé péjọ a ò mẹ́ni tá a ṣẹ̀ o. ayé ló ṣe sábàbí o. àyà sọnà sílé polómi wá aya kò lè wájà polówó wá. ayé tó nà ọmọ tó nà yé àdánwò ayé ó kéré ó tóbi. mo máa ní jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn. bàtà ọ̀fọ̀ ò dá lẹ́nu ọ̀nà wa. mo máa ní jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn. àjálù àrélù burúkú. mo máa ní jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn. káyé má ṣe wá síbáṣíbó. kò bá lè jẹ́ káwá kankan mọ́. ẹlẹ́mú ẹlẹ́mú ẹlẹ́mú kò má ọjà o kó tó ọjà o. kò bá lè jẹ́ káwá kankan mọ́. wẹ́rẹ́dùn wò kò ṣe bí lọ́wọ́. kò jẹ́ káwá kankan ká ò ní yá wèrè o. kò má lè jẹ́ káwá kankan mọ́. káyé má ṣe wá ṣìbáṣìbò. kò bá jẹ́ káwá kankan àwọn tí wọ́n sọ́dà. Ah, ó mà ṣe o. bọ́sù bọ́sù bọ́sù. Ah. Who are you? Uh, Who are you? àṣé mi ah! ni <laughs> èmi gángan lè mi. Eh! Ah! Eh, bọ̀sùn bọ̀sùn bọ̀sùn bọ̀sùn ah! bọ̀sùn bọ̀sùn bọ̀sùn gbèsè kòkòrò ń bọ̀ bọ̀sùn kòkòrò kan fẹ́ wọ ẹsẹ̀ lọ bọ̀sùn máa wọnú ẹsẹ̀. gbèsè kúrò ń bẹ̀ mo tún ò dá mi lóhùn. pẹ̀lẹ́ mo sún pẹ̀lẹ́ pẹ̀lẹ́. oya gbé mọ́ nìyẹn yẹ́ẹ́sì kẹ́ẹ́. Ah, ó mà ṣe o. ṣé ọmọ mi kọ́ ni mo ń gbọ́ yìí ni ọmọ mi ló ń ké bó sún ọmọ yẹn ké ọmọ yẹn ké bó sún. gbé bọ́dì yẹn sókè. bó bá dákú máa sùn yan ọmọ rẹ̀ òtòrò tì mí ké. olùfẹ́ mo tí ò lè sọ pé ohun tó ń ṣe mí rè ohun tó ń ṣe mi ohun tí máa mú ti máa lò fún ìwọ mo rí ìrọ̀rí ń bẹ̀ kò sí olórí lọ́mọ àṣàkẹ́ yìí ṣe o mà ṣe o lọ́wọ́ táwọn tó bímọ tí ìyàwó ń wọ aṣọ sí ẹ jù mí lọ ni tómi wá wà tábí wá fọ báyìí ah, ìyàwó lélẹ́ yìí ọlọ́run ìyá ní ah, eh, mo lè dàbí òtútù òtútù òtútù òtútù òtò òróró ó bá jẹ́ àgbà bàtà náà àtẹ̀bàtà àjẹ́. mo bá dákun máa sùn lọ́rùn bójú wọlé kò bá dákun ayọ̀ rẹ̀ tó ti ké àjọkẹ́ kò bá dákun ayọ̀ rẹ̀ tó ti ṣe. Ah. àjọkẹ́ ni àjọkẹ́ ló ké ah. Wumi lókè Wumi ké ah, Àjọkẹ́ mo kú o. irú àbúrú kí kápẹ́ iná bàbá ọkọ kú ọkọ kú ọmọ wọn yà ìyàwó wọn rẹ tó kò sọlẹ̀ yìí ló kú o mọ̀lẹ́bí wọn wá dàwọ̀ ẹ̀rìwá ẹ̀yọ̀. kí ni ká ti ṣe tọ́ ọmọ tó ń ké sí ọmọ bí ẹ mú. orí mi sì wú. Ah, ah, òótọ́ ni òótọ́ ni ó dà pé àmì ara sọ èmi náà ah, eh, eh, eh, nǹkan bàmí kan ń bẹ ní àyín ni ní tí ó jẹnu tí ó jẹnu jẹ́ àyẹ̀wò. ǹjẹ́ mo ní ojú òní sanwó oníbodè kó tó rájò òréré bọ́lọ́gì ní bá gàjà ojú rí atólé atóko ó ń doná kedere ó kedere. ìsìnkú ọ̀run kí ló dé kí ló ń wá. bàbá ọmọ mi ló ń ké ọmọ mi ló ń ké látàárọ̀ ṣé bóun lẹ́yìn náà ń gbógun ẹ̀yẹ ìyá àgbà tó sì wà lọ́dún ẹ̀ ojú ń dùn wọn wọn lè ṣètọ́jú ẹ̀ dáadáa mo wá fẹ́ wọlé kí n lọ bá ṣeré mo fẹ́ lọ bá ṣeré kí n lọ ṣètọ́jú ẹ̀ dáadáa kí n fún lọ́mú àmọ́ àwọn ajá ń gbó wọn jẹ́ kí n wọlé. bẹ́ẹ̀ ni ajá ò gbọ́ wọn àlejò wọlé torí pé òkú ọ̀run nìwọ ajá ẹ̀ sì fojúrò òkú ọ̀run torí pé ó ti di abàmì wá wò ó ó padà bí o ti ń bọ̀ ọkàn rẹ balẹ̀ tó rọ́mọ rẹ tó ló ń kéwọn ìgbẹ́ ọmọ lásán ni ara rẹ̀ ó yá. Hmm? ọlọ́run ò bọ̀ wò yóò sì dàgbà yóò gbẹ̀yìn lẹ́yìn ẹsẹ̀ padà bí o ti ń bọ̀. bàbá èjè má jẹ́ ń lọ ẹjẹ́ ló gbọ́mọ mi. ẹ ìsìnkú ọ̀run má jẹ́ kí ló bí mi sí ọ padà bí o ti ń bọ̀. bàbá mi ò lè lọ. o lè lọ. mi lọ. ẹ ó dáa bẹ́ẹ̀ tó bá ní lọ wọ́n tún ọ pa ni. tọ́ ǹjẹ́ ìbẹ̀yìn tó láyé èmi ọlọ́mọ lóògùn òun ló ń pè yín o ẹ wá dá mi lóhùn akọ o akọ o ìwọ ṣe lọ ò bá dún kí n fún ọ ní bájínátù kí n tún ọ pa dáradára ìyá. lámúlò iṣẹ́ òní ti parí ẹja máa rí rí ẹja máa rí rí. ká máa rí lé wo bàbá ilé lọlé o ò ní gbowó oṣù. Ah, ẹ fowó oṣù lẹ o ẹ fowó oṣù lẹ o ẹja máa rí rí eh, ẹja máa rí rí. abiyamọ. ọmọ mi ọmọ mi ló ń ké ọmọ mi ló ń ké ọmọ mi ló ń ké. Ah, yeah, yeah. bá dáhùn ayọ̀ rẹ̀ òtúrò tì mí ké. tó bá ké sínú ọ̀dọ̀ rẹ̀ sínú ìlú sọ́mọ mi ìgbòho rẹ̀ òfurufú. ojú olè kò padà kún wá yan ọmọ para má para má para. arábìnrin kí ló dé kí ló ṣe ẹ́ tó ń darẹ̀ láàmú káàkiri tó lọ sí tẹ́ kó lọ fúnra ẹni sinmi. bàbá ẹjọ́ èmi náà kọ́ gbogbo àwọn ẹbí mi ló wà nínú wàhálà àti ìdààmú pẹ̀lú ìpayín kéke tí ó dẹ̀ wù mí láti ràn wọ́n lọ́wọ́ àmọ́ gbogbo ìwàhálà mi lórí ẹ̀ gbogbo ìdààmú mi pàbó ló ń já sí. arábìnrin gbogbo ohun tó o fẹ́ sọ ló ti yé mi ìwọ ti gbàgbé pé ká gbà fọlọ́run òun ní sinmi àìgbà fọlọ́run bàbá ìyọnu ni níwọ̀n bàtà o bá ti gbà láti fi gbogbo ohun fọlọ́hún elédùà gbogbo ohun tó fẹ́ ṣe pátápátá lórí àwọn ẹbí ẹ gbogbo ẹ ló máa bọ́ sọ́rọ̀ èmi náà mo dẹ̀ máa kún ẹ lọ́wọ́ nínú àjọ ẹ. bàbá ẹni tí bá ti gbà fún ọlọ́run ìgbà yẹn gan-an mo máa ní agbára láti ran àwọn ẹbí mi lọ́wọ́. bẹ́ẹ̀ ni tó o bá ti gbà fọlọ́hún elédùà ìṣòro ẹ bá tán èmi náà á sì kún ẹ lọ́wọ́ nínú àjọ ẹ ó yá padà lọ sí tẹ́ kó lọ fúnra ẹ nísìnyí. ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ká ká ká ká mara ayayeye ní àkàkà tán ayé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀gẹ̀dẹ̀ ayé gbangba gbangba ayé kéré ayé tóbi ayé tààkà tí ó gún ọ. àdánwò ayé ó kéré ó tóbi o. mo máa lè jẹ́ àtàwọn àkàtọ̀ wọn. bàtà ọmọ ọ̀dà lẹ́nu ọ̀nà wa o. mo máa lè jẹ́ àtàwọn àkàtọ̀ wọn. àjálù burúkú o. wọ́n ní jẹ́ tọ̀rọ̀ fẹ́ tó mú. káyé má ṣe wá síbáṣíbó. wọ́n ní jẹ́ tọ̀rọ̀ fẹ́ tó mú. Oh ojú ayé péjọ àwọn ẹni tó fẹ́ ni o. ipa kan nípa kan láàrí láàrí àwọn ẹni tó fẹ́ ni o ojú ayé péjọ a ò mẹ́ni ká ṣe o. ayé ló ṣe sábàbí o. àyà sọnà sílé polómi wá. àyà polè wájà polóko wá. ayé tó nà ọmọ tó nà yé àdánwò ayé ó kéré ó tóbi. ọmọ mi jẹ́ tán wá mọ́. bàtà fọ́ọ̀dù. àjálù àrélù burúkú o. ọmọ ìjà tọmọ ta tọmọ. káyé má ṣe wá síbáṣíbó. ọmọ ìjà tọmọ ta tọmọ. ẹlẹ́mú ẹlẹ́mú ẹlẹ́mú kò má ọjà o kó tó ọjà o. ọmọ ìjà tọmọ ta tọmọ. wẹ́rẹ́dù wo kò ṣe bí rẹ̀ wọ́n. ọmọ ìjà tọmọ ta tọmọ. àdánwò ayé o. bàtà ọ̀fọ̀ ń lẹ́nu ọ̀nà wa o. wà jẹ́ tàbá tàkà mọ́. àjálù ààrẹ ah! ló ah! kú kú jẹ́ tàbá tàkà káyé má ṣe wá ṣìbáṣìbò. wà jẹ́ tàbá tàkà àtòṣà kankan náà ni. nọ ìyàtọ̀ wà ìyàtọ̀ wà láàrin ogun àtòṣà mọ́ mọ́ wọn ní sọ sọ́sẹ̀ sọ́sẹ̀. ṣé ogun ni àbúṣà. mt kò sí ọ̀sán fẹ́ mo sọ fún ẹ̀ náà. but kí ló wàá fi eléyìí ṣe fà. How are you? How are you? Pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́ o. Ṣé rí ẹ bá rí tó ṣe ibà kò dáa ó dà pé wọ́n ti ń jọ ń. àtẹ̀bárí eyín tó ń ṣe ọmọ ìyá kan náà wọ́n ṣe bíi lọ́kọláya mi ba erékeré eré tí ò dáa. ó ṣèrè mi àyò máa tẹ kò ṣe sọ ni mi sa kò ṣe sọ ni mi. sílẹ̀ fún orí ẹ̀ pé sa. sọfẹ́ ṣòfò ẹ̀mí ni. ní àwọn ọmọ tí àwa train ní àwọn ọmọ tó yẹ pé ojoojúmọ́ náà fi ń ka bible ló ń sọ̀sọ́kù sọ̀ ń pa àwọn ọmọ tá a train dáadáa bí èsì máa máa gbẹnu ẹnukẹ́nu tẹ́ máa máa káàkiri àdúgbò nìyẹn pé àwọn ọmọ wọn ń ṣe báyìí ìjọ olórí tó ṣe irú ẹ̀ now you o ti n create story yẹn o ti n create yẹn láti lọ sell out boy you die. Ah, ọ̀gbẹ́ni ṣo fẹ́ kílẹ̀ kó lanu kó gbé ẹ̀mí ni kí èso mọ́ ilé iná ó ó dàbí pé iṣẹ́ ò ka ẹ lára bí tó ti ṣe ìbá ka ẹ lára ó ní mọ́ sọ́dà àdá tó ń sọ jáde lẹ́nu ẹ̀ ah wọ́n kí ló kí ló wà bẹ́ẹ̀ ọ̀ oh, ó mà dùn mí fún ẹ ọmọ akọ́ni lò kì pé ìlànà ìbá chop ni ẹ̀ ṣé ọmọ mi ajẹbọ́tà jẹ́ pé bọ́ ṣe máa ṣe ilé ajẹbọ́tà náà ṣe é ṣe kí ló ṣe tuntun bẹ̀ ẹ̀gbọ́n gbàgbúrò ṣeré so ọtí mi tí ẹ̀gbọ́n tó ti gbàgbúrò sórí ẹsẹ̀ èyí ló ṣe ẹ̀yin ọmọ tẹ́tẹ́ tẹ́ ẹ̀rọ tún yóò rọ̀ lárí ẹ̀ kọ́ máa rí gbìnì sí kò tó yẹ ká rí gbìnì sí wá nílé ayé ẹ̀ nílé ayé ẹ̀ mo sọ má jẹ́ kí tún ever gbọ́rọ̀ ìrẹ́nu ẹ̀ àbọ̀lórí burúkú ni ẹ ni ah, ọmọ ṣọ́ra ẹ o kọjá kó dùn ẹ pé dáadáa. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi lè ṣe wọn. sá. ọjọ́ kọjọ́ tí n bá gbọ́ níta pé o sọ̀rọ̀ ìsọkúsọ tó ń sọ yìí o sọ fún wọn ta. lọ́kọ̀ fi dá máa tẹ̀sí rẹ̀. mi ò bẹ̀bẹ̀ sàgbó. bẹ́ẹ̀ni kí ló ṣe kí ló kí ló dé ah, kí ló. má bọ̀ má bọ̀ má bọ̀. ẹ mọ sa wọ̀bí ẹ padà sí bẹ́ẹ̀ bàbá. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò tí ń tó ṣẹlẹ̀. ọmọ ti ṣẹlẹ̀ ẹwà ti ṣẹlẹ̀. mọ̀mọ́ ń tó ṣẹlẹ̀ ṣebí kòkó arúgbódù lẹ ti fọ. ó ti fọ ó ti fọ. ọkọ mi ma ti kú. ẹ lọ mọ rẹ. iye ní kankan o ọmọ méjèèjì ma ti kú. ọmọ méjì méjì péré lọ tiẹ̀ sì kú èyí tí ó kù ó bẹ́ẹ̀ lọ ah! wèrè lẹ́pọ̀ ń kú ẹ wá ń sáré bọ̀ ni sábà pé bẹ́ẹ̀ yàn bá fọ́ lójú ẹ lè pa ìwọ Jùmọ̀kẹ́ yìí. ẹ̀gbọ́n mi ẹjọ ìgbà mi ẹjọ ìṣàánú mi ẹjọ ọ̀tá máa ṣe sí. ìgbà mi ẹgbà mi ẹjọ ẹjẹ. ìgbà mi ti bọ kẹmi ọ̀ka lọ. òkú èmi máa ní. ọkú wẹrẹ ló pa ọkú àbí. wà á bẹ̀lẹ̀ wá báyìí. ẹ mọ kún dáadáa dáadáa bá n kò máa jà o Jùmọ̀kẹ́ n kò máa jà o. ẹgbẹ̀mí ẹjọ. ìgbà tí a fi bọ́ mọ̀ sí ni yóò fi kú. Ah. kí n tẹ̀lé yóò kú sí. sẹ́ẹ̀ máa ń tí ó ṣẹlẹ̀ sẹ́mi èèyàn sábẹ̀rẹ̀ sí ní kúrò dẹ̀ tí yín ni ẹ bá rí dẹ. ẹ sọ ah, ẹ wo yóò díje ah, ah! sùn o yóò díje sùn o ju ọmọ mi lọ. ẹ wọ alẹ́ bí oṣù alẹ́ bí oṣù. irú kí ni gbogbo eléyìí tó wá ní ìgbà tó mo wú bá pọ ọmọ alágbẹ̀dẹ ni aládégbò aládégbò aládégbò mo fẹ́ kó sáré tètè lọ́rẹ̀ pàdé adarúgúdù kó mọ́wọ́ yà o tí ìrọ̀sẹ́ náà bá wà adarúgúdù tí mo máa sẹ́ni yẹ yẹ yẹ yẹ yẹ. Ay, ay, ay. Kíni kíni kíni kíni Adékíni ó ṣẹlẹ̀ Adékíni kíni dé náà. Adékíni kíni orí kọ̀ọ̀kan kíni kí ló ṣẹlẹ̀ kíni kí ni a ní mi rí. ó rí. mi ò rí kí ni a ní kí ni kí ni náà kí ni náà ń bà. ó rí. rí kí ni mi ò rí kí ni. darugudu. darugudu báwo. ó ní darugudu. ó ní darugudu. mọ́rí mọ́rí mọ́rí mọ́rí mọ́rí o mọ́rí mọ́rí mọ́rí mọ́rí mọ́rí mọ́rí. òní ó ti rí. yóò. àdẹ̀mí mi o. bẹ́ẹ̀ni. o ní mi. yes. Ah, so what. apá kìíní. Ah, ẹn tí ó bá ṣe bẹ̀ mm-hmm. ló máa ń jẹ. ló máa ń jẹ ẹ̀ṣẹ̀ ni tí o bá jẹ. mo pàjá yí ọlá. so ah! yes. ìyàwó ẹ fọlójú fọlójú ẹsẹ kìíní nìyẹn eh, ẹsẹ kẹta ẹsẹ kẹta ni pé eh, eh. ọmọ ẹ yàwèrè ọjà wèrè wọn mú yàn sí. ó di dìgbò lógi. bẹ́rẹ̀ rẹ ni àdúgbò ó sọ. orí sọ. wọ́n bá a lónìí o. so what if we kill am. if I we kill am. you kill them. we kill. we kill them. yes. we kill them. ah we kill them. ẹ wá gbọ́ story yàrá story story ẹ wá gbọ́ story. àlọ́. àlọ́. àlọ́. àlọ́. ìkìlà. bóyá sọkọtọkọ tó látàárọ̀ nìyẹn jayé ọlá. yẹ́ẹ́sì. tó ló fẹ́ bọ̀ ju nítorí ẹ̀kọ́ mọ̀ lọ. bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ mhm. ó fẹ́ ju kò fọ ojú ẹ̀. ojú yẹn ti là jù a lè fọ. ọmọ ẹ̀ náà fẹ́ máa ṣe bí ẹ tó ni wọ́n ṣe fún. ó yá wẹ̀rẹ̀ ó yá ní wẹ̀rẹ̀ ó yá wẹ̀rẹ̀ rí ó láti yá wẹ̀rẹ̀. ó fáì ó fẹ́ gbọ́ sọ́ọ̀rì. adéjàre <laughs> rọmọkẹ́ ah! ah. Welcome to ah, Storyland. yes. I welcome you. Uh, Disney World. To Storyland. <laughs> yes. Jayeola. <laughs> Mm-hmm. Èmi ni wa. Yes. Yes. Yes. I'm happy. Oh yes we are happy. yes ìyàwó ẹ kí ló ṣẹlẹ̀ sí. fọlọ́jú. ó fọlọ́jú. yes. <laughs> yes. <laughs> ó wà ní báyìí. i fit. ó lè ṣe. ìkìlà. ọmọ ẹ. Mm-hmm. ìyàwó ẹ. ó yàwó rere. yes. torí pé ọ̀fẹ́ rere ń sọ àwọn ọmọ yẹn. ṣé wọ́n rí ní gbọ̀lúgọ́rí. ìyàwó níka ayé níka àwọn náà rẹ̀. gáà. ah ah ẹ ẹ̀yin lẹ bá yí jẹ lẹ bọ̀rún jẹ báyìí àṣewà àwọn adéjàre kò fi ẹ́ sílẹ̀ rárá lẹ ti pa gbogbo ìdílé run tán àṣé yìí ni ilẹ̀ ń jẹ́ ọkọ̀ wàhálà lẹ́nu ẹbí ẹlẹ́dẹ̀ ẹbí ò ní dáríjì. ṣé o mọ̀ pé èèyàn burúkú ni. wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ o. so káwa ṣiṣẹ́ ká má jẹ́. n tó ń sọ nìyẹn o. ṣèbọ́ ni èèyàn burúkú ni. ọ̀rẹ́ burúkú ni. tó bá jẹ́ pé o fẹ́ dá ẹjọ́ ẹ̀ dáadáa ọ̀pọ̀ àlọ́ ẹ̀ ká jẹ́ eré iṣẹ́ ah, ọwọ́. Ah, ó yẹ kẹ́ jẹ́ ẹ yẹ kẹ́ jẹ́ eré iṣẹ́ ọwọ́ iná ni òun lẹ ti ṣe àrọmọkẹ. ọwọ́ ah! ah! tó bá ṣẹ̀wò sí ọmọ ìjẹ́ ẹ̀ṣẹ̀ nínú àrùn àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ ṣé wàá jẹ oh, kò lè rírọ. àìrọ̀ kí n jẹ ayé ọlá. ìtùnú ayọ̀ mi àdúró mi tó bá jẹ́ wípé wọ́n ń láyà lọ́rùn kò dúró dè mí torí wípé kò sí ìyàwó tó dàbí tiẹ̀ lójú mi mọ́. ó ti tọkọ bẹ́ẹ̀ ni ìyàwó bí ìtùnú ó ṣọ̀wọ́n ọmọ dáadáa ni aya lóde ọkọ ni o kì í ṣáyà mi ọmọ mi nìyẹn ṣùgbọ́n àwa fẹ́ ọlọ́run fẹ́ ju wa lọ ni ó bá ṣe o àṣà yé báyé ṣe rí rèé ọkọ̀ adéjàre àṣà ni ta gbójú òkun lé òjẹ ni a gbá. ìyàwó ìyàwó mi ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká máa dúpẹ́ ṣé bọ́lọ́run ló bá a ṣẹ́gun yìí. Ọlátúnbọ̀sùn lójú yìí ojú tiẹ̀ náà ló tún ríran yìí. bẹ́ẹ̀ ni. gbogbo nǹkan yóò lọ bí yóò ṣe ètè jù bẹ́ẹ̀ lọ ó lè kí ṣe ẹ má jẹ́ ká tún dé Ọlọ́run lẹ́bi mọ́ ọpẹ́ ni ká máa dùn. tàdéjàre tẹ̀yìn ń wò yẹn ẹ fọ̀rọ̀ tàdéjàre rẹ̀ ẹ mú kọ́rọ̀ lé ayé yìí ìdí nìyẹn tó fi ń sọ pé ayélujára torí para ayé ẹni ń ṣe. ayélujára. ayélujára táyé ò bá lujára àní máa bí èpò nínú àlìkámà bẹ́ẹ̀ la ní bẹ́ẹ̀ gungun nínú ẹran ayélujára èèyàn tẹ́ kó lè ṣe èèyàn ó lè ṣe èèyàn. Hmm, ara lé ẹni ló ń ṣe ni. ara lé ẹni ló ń ṣe ni. ẹ wo ẹlòmíì a máa ṣiṣẹ́ ẹbí a máa rò pé iṣẹ́ rẹ ló ń ṣe ẹlòmíì a máa ṣiṣẹ́ rẹ àṣìṣe ẹbí ló ń ṣe kálukú ló dẹ̀ máa gbẹ̀san tiẹ̀ látàyè kó tó lọ kò sí bẹ́ẹ̀ yàn ṣe lè ṣe fàdéjàre ti gbẹ̀san tiẹ̀ ṣe báwa la pàpà tó dúpẹ́ gbẹ̀yìn olùwàṣẹ́ mọ̀ràn tèmi ni pé ìpadà tẹ́ fẹ́ lọ lóyìnbó yìí má pẹ́ ah. tẹ́ ẹ tó fi padà wálé. ó ti ó ti ẹ wò dáàdì ẹ sábà mójútó ilé ẹyẹ bá wọlé tẹ́mi àtọ́mọ mi bá ti padà sílùú òyìnbó àwa mọ́. Eh, ah. ó tó ìyàwó mi ó tó bẹ́ẹ̀ lóòótọ́ kó sọ pé ah. ṣùgbọ́n kò síbi tí ṣe ò sí ibi tí kálukú bá wà ló máa rí ni bọ́sùn ọkùnrin ni wọ́n àròlé elédè àti ńlọ ẹ máa padà kò ní sábúrú mọ́ ogún ti ẹ má sunkún mọ́ ṣe bọ́ ṣe sọ yẹn ó tọ́ ni ẹrú kan ló mú ni gbogbo ẹrú ẹ wò ó tábánikà díjú kẹ́ni burúkú kọjá gbígbà tẹ́niré máa fi lọ èèyàn nímọ̀ àwọn náà jẹ́ ìyàkuyà ń tiwọn o ẹ má rò pé bóyá bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Yorùbá ṣe rí o ẹ má wọ. ojú mi rí ojú mi rí mo mọ tí mo sọ. Ọlọ́run ti bá wa ṣẹ́gun màmí. àti dúpẹ́ òṣìṣẹ́ àti dúpẹ́ kọjá kọjá kọjá kọjá kọjá kọjá kọjá kọjá kọjá kọjá àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kún tó ṣe òtún ní gbére mọ́. ayé ayé ayé ayé ayé ayé ayé akáàkáàkáà mara ayé ayé ayé ayé akáàkáà tọ́ ayé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ayé gbangba gbangba ayé kéré ayé tóbi ayé tààkà tí ogun wọ àdánwò ayé ó kéré ó tóbi. ó dìgbà ó dojú àlá. <sighs> ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tì mí. ògo ni fún Elédùmarè ọba ọ̀gá ojú ayé péjọ àwọn ẹni tó fẹ́ ni o. ipa kan ò nípa kan láàrí láàrí àwọn ẹni tó fẹ́ ni o. ojú ayé péjọ àwọn ẹni tá a ṣe o. ayé ló ṣe sábàbí o àyà sọnà sílé polómi wá àyà kólé wájà polóko wá ayé tó nà ọmọ tó nà yé àdánwò ayé ó kéré ó tóbi o. kò má ní jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn. bàtà ọ̀fọ̀ ò dá lẹ́nu ọ̀nà wa o. kò ní jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn. àjálù àrélù burúkú o. kò ní jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn ṣe wá síbáṣíbó. kò bá lè jẹ́ tàwa kankan mọ́. ẹlẹ́mú ẹlẹ́mú ẹlẹ́mú kò má ọjà o kó tó ọjà o. kò bá lè jẹ́ tàwa kankan mọ́. pẹ́ẹ́dù wo kò ṣe bí rọ̀wọ́. kò jẹ́ tàwa kankan mọ́. a ò ní yá wèrè o. kò jẹ́ tàwa kankan mọ́. káyé má ṣe wá síbáṣíbó. kò jẹ́ tàwa kankan mọ́.